mo kí gbogbo wa pé a káàárọ̀ níbi tí ẹ bá ti ń darapọ̀ mọ́ wa pé a tún káàbọ̀ sórí ètò tiwantiwa ní orí ètò Koiki Media gẹ́gẹ́ bí gbogbo wa ti ṣe mọ̀ pé lórí ètò tiwa níbi Yorùbá Nation làwa gbé dání we are campaigners láti jẹ́ kí gbogbo ọmọ Yorùbá mọ̀ pé òun náà ni ibi tí ó tẹ́ wa lọ́rùn tí à ń bẹ Lédùmarè pé kó tètè wá sí ìmúṣẹ mo kí wa pé a kú. Aku ìsinmi ti èní tí a mọ̀ sí Saturday sixteenth December twenty twenty three adẹ̀kú ìpalẹ̀mọ́ ti Christmas tó ń bọ̀ àmọ́ ká tó dé Christmas ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ń lọ káàkiri nílẹ̀ Yorùbá tí a máa ń fẹ́ jẹ́ kí gbogbo ọmọ Yorùbá mọ̀ pé hmm, ǹjẹ́ àti wà nínú ewu báyìí tẹ́yìn ò báyìí tí mọ̀ tẹ́ ẹ̀ báyìí tí gbọ́ á jẹ́ pé ẹ̀ tí mọ̀ pé lénìí bẹbẹ fẹ́ ṣẹlẹ̀ nílùú Ìjẹ̀bú ẹ ní ọ̀dọ̀ tiwa lọ́hùn nílùú ilẹ̀ Yorùbá bọ kí ló fẹ́ ṣẹlẹ̀ gangan gbogbo ẹ̀ náà la fẹ́ fi tóra wa létí pé kí ni game plan àwọn Haúsá fún twenty thirty one nítorí pé àwọn ti bẹ̀rẹ̀ kàmpéènì báyìí ó dáhùn pé àwọn ọmọ Yorùbá a ṣe ń sùn lọ́wọ́lọ́wọ́ wọ́n ní el ó máa joyè tí wọ́n jẹ́rí nílùú Ìjẹ̀bú lẹ́ni a máa sọ bó ṣe máa lọ fún yín láìpẹ́ sùúrà ọmọ adéyẹmọ o ọjọ́ òní ọjọ́ tó lágbẹ̀rẹ̀ gidi gan-an ni fún gbogbo ọmọ yorùbá dàda orí ni ọmọ adéyẹmọ ọba ti kú ọ̀tá ìbáyọ̀ wọn ní alákọ̀ọ́rí ọmọ ti lọ wò ó èyí tí wọ́n rò yíyẹ olúwọ bá ń ló kúkú sẹ sáńdì ọmọ adéyẹmọ ìgbòho sàṣẹbẹ lọ wà ọjọ́ máa dúpẹ́ lọ́dún mọ́rin ọba òkúri tó ọba ti tàbí wòlé kọjú òní láàrin àwọn ọmọ adarí mú gan tàbí tó o bá ti dàbí kí ọmọ láàrin ìgbẹ́ kí lọ́ máa ṣe dá òkú ìró ọjọ́ máa dúpẹ́ lọ́wọ́ alágbẹ̀dẹ àyànmọ́ ọba tó fi ọ́ dára tó gùn ọmọ adéyẹmọ ò ìwọ náà kọ́ olódùmọ̀rẹ́ ọba ní kí ọlá gbé Sunday o o Sunday o jáde o. ti fi ògbójú lẹ́fọ́ ìgbọ́ òru ní ẹ̀yẹ́ dànù. wọn máa lé ọmọ tó ń sọ pé àwọn bá ti ẹ ọmọ ọkọ ló kún ọ máa lè ìwọ náà bí bàbá tó tó dé àfúgbù bí ọba ṣe sí ẹjẹ afọ kí ni bẹ nínú ọgán ọmọ adé yẹn mo ti dùn màwúrú màwúrú bí ọba ní kò pani bí ọba ní pani kó yẹ dùn màwúrú màwúrú màwúrú màwúrú màwúrú sunday ọmọ adé yẹn kù ó ti di bí àná yìí yé ẹjẹ ọmọ bẹ wọn wéwé kókò tábà bí ọmọ bẹ́ẹ̀ tó fọyà kó máa fọyà gbèrègbèrè sàǹgbọrọ máa fọ kù ẹni ẹ bá wọ pé ọmọ adéyẹmọ ti di di àlọyè káàkiri wo ọmọ adéyẹmọ ìgbéró sà yé yé orí ìlà pé ọmọ yorùbá àtàtà ọmọ ọkọ ní ọhún ṣéwù bẹ́ẹ̀ lọmọ bọọsì ìwọ ọlọpàá gàmbarí nípa ìsìn sunday ọmọ adéyẹmọ ọpá gàmbarí nípa ìsìn ọpá fúlàní táwọn ọmọ ìyá oníkà ọmọ ìyá sunday gbowó sà yé ẹgbẹ́ náà bàbá rẹ lọ òròlù ọmọ kẹlá mọlẹ́nilẹ́ mọ̀sùn lẹ́ẹ̀kan ọmọ jata yẹn kìí bí àwọn bá mo dé mo dá àárín òde mo wá di méjì bíbá rẹ àná mo di méjì bíbá rẹ àgàdà yìí mo di méjì bíbá rẹ gbẹdínlógún ó kan ilà àárọ̀ bẹ ní gbogbo ilé wa àgàdà ló bí àwọn rẹ ọmọ gbẹdọ olóko ilé ti sọgbó akọ̀yẹsẹ ilé ti ee bẹ́ẹ̀ wọ́n jẹ́ bó wù wọ́n yìí ẹjẹ́ anara wọn ló wù náà Sunday amadu yàrá ìgbó wọn sà ló ní ilẹ̀ Yorùbá gbòmìnira dandan ni. wọ́n bá gbọ́ o àṣìṣe ọlọ́dọ̀lọ́dà yóò ìlànà lọ́dúnmọ́lẹ̀ ni ọmọ àlọ́ ọmọdé yàrá o dákun mọ́lẹ̀ làwọn oníṣẹ́ ẹ̀tọ́ kálukú ló fi dùn wọ́n orí kálukú ló kúrẹ́ dípò tó dùn. wọ́n á ẹjọ́ ròdù lọ sí dìpámẹ́ǹtì kó o ẹni tó wá fi kárá wọ́n gàtọ̀ sí ẹni tó fi kárá wọn Sunday ọmọ adébọmọ tó fi kárá tiwa akọni tiwa akọni jagunjagun ọkùnrin tààrà rọpọdọ kẹlẹ ẹ bàbá ẹdẹ yà kó wọn a máa gbọmọ fẹẹ sàn bá kan fún wọn ni ẹni tó ní kó o kún ní kékeré kó máa fọwọ́ náà ṣe ra wọn wọ́n ní kàkọ́ máa ṣe ara rẹ̀ dànù ìmọ̀jọ́ ìmọ̀jọ́ ìmọ̀jọ́ ìmọ̀jọ́ ìmọ̀jọ́ ìmọ̀jọ́ ìmọ̀jọ́ ìmọ̀jọ́ ìmọ̀jọ́ ayọ́yẹ́ bọ̀ ní kú lọ́wọ́ ọ̀rọ̀ wá kékeré tó kékeré ìdáhùn iná máa gbẹ̀yìn agbẹ̀dẹ oṣù pàtàkì òní kúrò òdòkó tẹ̀ máa gbọ́ àwọn bábábábá alẹ́ tó ti wà níbùgbé ìdájọ́ wọn máa fọwọ́ tí ó gẹ́gẹ́ ni àwọn alágbá jagunjagun jagunjagun jagun tí wọ́n ní jagun ṣáájú ilẹ̀ Yorùbá wọn máa fi ọtí ó gẹ́gẹ́ ni kó o dúwà ọlọ́fin ọbàmọ́tálá bá sọ There's my other phone. It's still using it, and I use it. Thank you. mo máa kí gbogbo wa pé a pe weekend. Um, there'll be all these our beautiful àwọn àwọn audio version um, there's nothing I can do to that so I'm allowed to. But we ni a ti broadcast and um, it's a weekend as much as I should not be disturbing the house but the nature of my job you know when I don't have a studio I operate from the house. So it's just to let you know in case all these my my omodua voices is coming at the background. Some of you are used to it. Probably if you're new to the platform, you probably will not be used to it. So it's just to let you know. So that Kemadikwe, you know, you put a nasty comment and I'm gonna curse you. mo kí gbogbo wa pé happy weekend as you know um, we are all waking up bí gbogbo wa ṣe ń jí káàkiri gbogbo àgbáyé náà ni à ń dúpẹ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí náà ti lọ ní gbogbo àgbáyé níbì kankan àmọ́ nígbà táwa ti jí sáyé ọpẹ́ náà ni a máa máa dú nítorí pé èèyàn ọlọ́pẹ́ ni wá gbogbo ìgbà náà dẹ̀ là ń dúpẹ́ fún ọba elédùmarè a kí gbogbo àwọn àwọn tí wọ́n jẹ́ àwọn bàbá wa nínú olúwa bá ti ṣe ń kí àwọn bàbá wa nínú olúwa náà ni mò ń kí àwọn èèyàn wa káàkiri ibi tí olúkálukú wa wà ibi tí olúkálukú wa wà náà ni ó yàtọ̀ síra àmọ́ gbogbo tó ń lọ náà nílẹ̀ yorùbá ló kan èmi ló kan ìwọ àti pé fáǹfààní àwa tí à ń polongo pé kí a kúrò nínú nàìjíríà kò ń ṣe gbogbo ọmọ Yorùbá náà ló máa fara mọ́ pé kí Nàìjíríà kó pín àmọ́ a gbọ́dọ̀ máa sọ ìdí kókó àti pàtàkì tí ìran Yorùbá gbọ́dọ̀ fi kúrò nínú location tí wọ́n ń pè ní Nàìjíríà location yẹn ó ti ní mẹ́ ó ti ó ti ó ti mẹ́hẹ̀ location yẹn ti mẹ́hẹ̀ àmọ́ ọ̀pọ̀lọpọ̀ ìtì gbà pé location yẹn ti ní problem ìdí tí a ṣe ṣì ń struggle láti jẹ́ kí wọ́n mọ̀ náà ni pé tẹ́ bá ní ká ṣì wà nínú nàìjíríà probability ó wà pé the longer tá a bá wà nínú nàìjíríà ẹ má bínú ẹ tẹ́ wà lórí Koiki Media àfi login sínú platform àkànṣe mo ní láti fi ṣáájú and uh, these are reasons tí àwa kan ṣe bẹ̀rẹ̀ sí ń polongo nígbà bàbá wa Professor Adébánjí Akíntóyè tí wọ́n di tọbẹ̀ lẹ́dùnmarè mo fi ń kí gbogbo yín mo kí màmá mi grandma awoniyi mo kí gbogbo àwọn ọmọ Èkìtì mo kí gbogbo àwọn ti Ogun State bẹ́ẹ̀ ni mò ń kí ẹ̀yin ti Ondo kọ́lọ́n fún Akérédolú lálàáfíà kọ́lọ́n fi ilẹ̀ Yorùbá lọ́kàn balẹ̀ mo kí ẹ̀yin tẹ́ wà ní Ọ̀ṣun bẹ́ẹ̀ ni mò ń kí ní Ọ̀yọ́ mo kí ní Lagos bẹ́ẹ̀ ni mò ń kí ní Kwara mo mà kí yín ní Kogi mo kí gbogbo ọmọ Yorùbá lẹ́ẹ̀kan sí i bẹ́ẹ̀ ni mò ń kí àwọn ọmọ Biafra náà pé ọba Elédùmarè á bá wa tú Nnamdi Kanu sílẹ̀ nítorí pé àfẹ́ni tí kò bá ní ẹran ara ni a máa béèrè pé kí ni ẹ̀ṣẹ̀ Nnamdi Kanu tó fi di pé wọ́n tì mọ́lé láti bí ọdún mẹ́ta wọ́n tún wá ní wọ́n máa ṣe kéèsì kọ́lọ́ọ̀bẹ Elédùmarè kó jẹ́ kí a rí àṣeyọrí ṣe mo máa ń kí gbogbo ẹ̀yin èèyàn wa bí ẹ ti ṣe ń settle down sínú broadcast ti tàárọ̀ yìí lẹ́ẹ̀kan sí i mo ń bọ̀ torí mo fẹ́ monitor screen mi lórí sixty five inch mi ṣé ẹ jẹ́ kí n fi eléyìí kí n lè fi lọ set yẹn up lẹ́ẹ̀kan sí i mo kí gbogbo wa pé ẹ káàbọ̀ sórí ètò program náà mo kí gbogbo alẹ́ nǹkan sí ẹ lédè mo kí wa pé a very good morning let us uh, now uh, go into the conversation mo ń try lati wo ọ̀nà tí mo fẹ́ gbà wọlé lórí program ti àárọ̀ yìí mo ń try lati wo bí ṣe fi gbé kalẹ̀ tí ó lè yé wa torí pé àwa tá máa ń sọ̀rọ̀ àtẹ̀yìn tẹ̀ ń gbọ́ àwa tá à ń sọ ẹ̀yìn tẹ̀ ń gbọ́ lẹ mọ in tá à ń sọ bí a bá dẹ̀ ń sọ̀rọ̀ yẹn mo kí bàbá Bishop Adésínà mo kí ogbon tẹ́tí darapọ̀ mọ́ wa ẹ jẹ́ ká fi kíkì yẹn sílẹ̀ ká lè tẹ̀síwájú torí àti lo twenty four minutes already mo kí ẹ̀yin tí ẹ darapọ̀ mọ́ wa lórí mixlr mo kí ẹ̀yin tí ẹ ń wò wá lórí tiktok àti instagram mò ń try láti wo ọ̀nà tá a fẹ́ gbà wọlé bí a ká kọ́kọ́ gbọ́ interview yìí tí mo rí ká lè fi mọ ọ̀nà tá a gbà wọlé ta ni wọ́n ń pè ní Malam El-Rufai tí bá bi ẹ̀yin láàárọ̀ yìí gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ètò tàárọ̀ ọmọ Yorùbá ló bá wí púpọ̀ jù kò ń ṣe pé kò bá àwọn ẹ̀yà tó kù wí àmọ́ tá bá ṣì wà nínú nàìjíríà kò má tà fáwọn ẹ̀yà tó kù bọ̀ fún ìran ta wa bá bí ẹ tí bá bí mí tí bá bí ẹ̀yin ta ni wọ́n ń pè ní Malam erufa rufai kí lẹ máa sọ ẹ fẹ́ wá fi sínú comment section ẹ̀yin tẹ́ ẹ̀ kí engage ẹlòmíà kọ́ jókòó ẹ̀ ń comment ẹ̀ ń share anything àmọ́rí bí ẹ̀ ń bẹ̀rù pé bí àtẹ bá comment dss máa rí yín mú ni dss ò ní kankan láti ṣe pẹ̀lẹ́ anybody ẹ yẹn sọ kọ́kọ́ fún wa kí tó tẹ̀síwájú a sí nínú ìjọba military bọ́lá tinubu ò lè ṣe mo ní lo èdè tí mo fẹ́ lò yẹn torí ó ṣàárọ̀ mo dẹ̀ ń try láti wà very careful pẹ̀lú àwọn èdè mi nísìn bọ́lá tinubu ò lè ṣe nǹkan kan fún anybody ẹ jẹ́ nǹkan pútẹ̀ bẹ́ẹ̀ Bọ́lá Tinubu ìyẹn president Nàìjíríà kò lè ṣe nǹkan kan fún nobody àti níjọba gbalagbada eléyìí tí gbogbo àjọ ń fà yìí a máa fà délẹ̀ tó bá dé stage kan Bọ́lá Tinubu gan máa bọ́lẹ̀ tó bá di twenty thirty one that is tó bá rí ṣe títí dé twenty thirty one torí géèmù yẹn ló ń fi gbá nísìn géèmù twenty thirty one ló ti ń prepare fún gbogbo wa báyìí so mo wá pìtì gbogbo ẹ̀yin tí ẹjọ́ ọmọ Yorùbá tí lọ́kàn yín tá à ń sọ fúnra wa nísìn pé ẹjẹ́ àjọ jókòó kájọ sọ kúná bó tẹ̀ ní kúná ká tètè bẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀ ká lọ jókòó síbì kan torí Bọ́lá Tinubu wà níbẹ̀ lẹ́ẹ̀kan sí kò lè ṣe nothing ṣe bá máa comment ẹ pin sórí platform yìí kò sí nǹkan kan tọ́lẹ̀ ẹ̀yin kan ló ń wá tọ́ba tẹ̀ náà ń wáyàn ìbúrò àwa àtàwọn sọ̀rọ̀ ló ń wá ẹni bá dẹ̀ máa jí mi gbé nílùú yìí á gbìyànjú díẹ̀ nkùkú ní nàìjíríà tí mo fi wá nísìn ẹ̀yin yìí tẹ wá wà ń lé ìró ẹ̀yin kan ló ń wá àwa tá sọ̀rọ̀ ni wọ́n ń wá das tọ́ba náà ń wá wa gan ṣe má bẹ̀rù ẹ fọkàn yín balẹ̀ àmọ́ rúbà sí níjọba lágbára níjọba mílítírì ìjọba lágbára la Can you go and bring my uh, my second glasses upstairs, please? They are Montoya to dirty. We need to clean it properly. Go and bring my glasses upstairs, please. So, I jẹ́ ká go interview kan tí mo pick and along the line a rí ọ̀pọ̀lọpọ̀ tá a máa but tiba bá bí ọmọ Yorùbá láàárọ̀ pé Malam El-Rufai kí ni Tiba máa sọ tí Malam El-Rufai What are you likely to say? Thank you. Now, interview tí mo kàn was four months ago lórí TVC. Ààrẹ kúkú mọ̀ pé Jagaban náà ló ní TVC. àbọ̀rọ̀ mòye yín but ẹ jẹ́ àgbọ̀n tí journalist kan tó máa ń sọ̀rọ̀ tvc tí gbogbo wa mọ̀ sí um, babájídé kọ́ládé òtítójù is a veteran journalist aláǹfààní àti pàdé ní twenty mi ò kàn ṣe òun pàdé ní twenty nineteen bọ́ mo pàdé wọn ní celebration ní Lagos State some years back ẹja gbọ́n nǹkan tó sọ ẹja agbóhùn tó sọ ní about four months well kò tẹ́ ń ṣe four months ago but twenty mo ti lọ wo source video yẹn this was last year year yìí náà ni August so kò tí ì ju four months ago ẹja agbóhùn kan tó sọ nípa El-Rufai in one of an interview tí wọ́n ṣe lórí platform wọn ẹja àjọgbọ́. not happy with him, especially in Kaduna State. Uh, they say did not handle the security of the state very well. Uh, people in southern Kaduna lost a good number of their loved, ones. As a governor, he did not find any way. He could not bring the insecurity under control. But it's not southern Kaduna alone that faced killings in uh, in uh, Kaduna. There were other, other parts. It can be. Uh, uh, Chikun, so many parts of even Benin Gwari that you, you cannot say is uh, part of South Africa. People are being killed. So, yes, I believe that Malam Erufai was convinced that he may not get security clearance. You know, that he was waiting for. And uh, because of fillers and some people will make sure that it doesn't get cleared. That was why he made up his mind to, to leave the cabinet. He had to tell the president to let him uh, bring uh, the replacement. I understand that the president told him to let to give you know, uh, to look at the issue, but he said he had made up his mind that he would be happy. To, All right. I'm sure some of us had a bit of the discussion there. Malam El Rufai was not going to clear security clearance. Ẹ rántí pé nígbà tí Tinubu débẹ̀, Tinubu bẹ̀rẹ̀ sí appoint àwọn ministers. Ó wá fẹ́ lo Malam El Rufai. Ta ló ń pè ní Malam El Rufai? mo ì tí ì ráwọn èèyàn wa kọ́ bá mi dá sí ọ̀rọ̀ yìí ta ni Malam El-Rufai kan péré nìkan lọ comment wọ́n dẹ̀ Erufa is one of the Boko Haram person ẹ ṣé gan ni màmá wa grandma Awoniyi ẹ̀yin nìkan ni ẹ wà lórí ètò pẹ̀lú mi láàárọ̀ àwọn tó kù bí ilẹ̀ ò tí mọ́ tó lọ́dọ̀ tiwọn a mọ̀ pé ní Canada àti America ojú oorun ló àmọ́ ní London àwa ti wà ní aago mẹ́wàá àbọ̀ ní Australia lọ́dọ̀ àwọn ẹ̀gbọ́n mi lọ́hùn ní New Zealand àwọn ẹ̀gbọ́n dáadáa kan wà níbẹ̀ àti àwọn ìyá wa kan àwọn ti wà lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ ní Japan bọ́lá ìtẹ̀ wà nílé náà nílùú Nàìjíríà ẹ ti wà ní one hour ahead now ṣé ẹ ti jẹun ni mo mọ̀ pé púpọ̀ nu yín ẹ máa ń yá data kankan ìná bàbá wa kan send message wọn ní Mr Koiki máa fi wọn program yìí o but tí bá ti load hundred naira ìná kó máa ń tètè tán ni mo kẹ́yìn tẹ́ kí wa fún Christmas ọ̀bẹ Elédùmarè wà pẹ̀lú gbogbo wa bàbá wa Fab Babadada wọ́n ní El-Rufai was the former governor of Kaduna State àti ń débẹ̀ díẹ̀díẹ̀ ẹ bá a máa comment ká lè bá mọ̀ pé a wà lórí ètò lẹ́ẹ̀kan sí platform mi has been shadow banned tẹ́ ẹ bá mọ̀ tó ń pè bẹ́ẹ̀ tí bá wà live about half a million of my followers doesn't know I'm live so ìdí tẹ́ ṣe ń rí èrò lọ́dọ̀ wa nìyẹn ìyá wa comfort ológun jà grandma ìyá dáadáa ìyá tó nífẹ̀ẹ́ Kóìkì tó ń fún mi ní advice àti ìmọ̀ràn tí mo dẹ̀ ń tẹ̀lé torí pé ọmọ tó lọ́gbọ́n tó lóye lèmi náà ẹ̀yìn tó bá báyàn sọ̀rọ̀ yẹn gbọ́dọ̀ máa gbọ́ n tó máa dá wàhálà sílẹ̀ wọ́n ní kèmí fìyẹn sílẹ̀ ara tí a tún fi mú aláàárọ̀ ẹ̀ ara àwọn nǹkan tó ń prepare ọjọ́ iwájú ilẹ̀ Yorùbá baba wa rahim ní ìjọba àná ní kaduna state baba wa waris jinadu ní is a political thug and an hitman hmm. ọ̀rọ̀ hmm. yẹn hitman ó wà very very important ìyá mi grandma ni is a fulani man ogunmọ́lá abiodun yan tèmi ní erufa is one of the thieves and a destroyer so that means pé púpọ̀ nù wa ti ń mọ ẹni tó ń pè ní erufai mo fẹ́ ká mú yẹn dání sọ́wọ́ ah bàbá wa kan ní is a religion fanatics mo fẹ́ ka dibẹ̀ yẹn náà mú ẹ ṣe gan fún gbogbo ẹ̀yin tí ẹ̀ ń communicate bàbá wa prince prince wọ́n ní is the former governor of Kaduna State and that shows that àwọn èèyàn là ń bá sọ̀rọ̀ níbí báyìí kò ń ṣe ghost bàbá mi fàbí ni he confessed to have brought and sponsored Boko Haram to invade southern Kaduna Christian hey now a ti ní background ẹ̀ òrùfàì díẹ̀ but bí a kákọ̀ wá ṣe kákọ̀ lo Wikipedia kó fún wa ní a bit of background díẹ̀ kó tó di pé a máa lọ wo ohun tó fi ṣẹlẹ̀ níjẹ̀bú nǹkan mẹ́wàá máa ṣẹlẹ̀ níjẹ̀bú lénìí kí ni mo sọ mẹ́wàá fi ṣẹlẹ̀ nílùú ìjẹ̀bú lénìí nítorí ẹ̀ fi ṣẹlẹ̀ yẹn a máa sọ fún yín àti pé should we be concerned Babawa wa ìyá mi Fisayo Oladipo ni el is the ex-governor of Kaduna State he is one of the ọbalújẹ politician ah, mo fẹ́ lè sọ pé Yorùbá yẹn fi kọ́ mi lẹ́nu bọ̀ nígbà tí mo á rí ọba ìlú jẹ́ mo ní gbogbo ẹ̀ náà ti wọ́ra wọn ẹ̀ ṣe gan ni ìyá wa kò ní wá bàjẹ́ fún gbogbo wa kò ní bàjẹ́ fúnlẹ̀ Yorùbá gbogbo tó máa máa jẹ́ kí ilẹ̀ yorùbá máa fi pa wá lẹ́kún torí mò ń ṣeré bàbá wa tó send message lánàá sí mi pé Mr Koiki mo rí àwọn fídíò yín mo fẹ́ wò ó àmọ́ mo ní owó púpọ̀ lórí fóònù mi láti fi wò ó ẹ̀wọ̀n náà wá top up hundred naira láti fi ṣe credit ah, mo ní dàkọ́ bá mi send number wọn wá bí a bá wọn fi kọ́kàn lé òjò pàwọ́ náà ní púpọ̀ but mẹ́wàá ti ṣẹlẹ̀ nílẹ̀ yorùbá mẹ́wàá ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá dẹ̀ ṣe lè panú ẹ̀ òun náà ni pé káwa ọmọ yorùbá ká bára wa sọ̀rọ̀ ni ẹ àti apc àti pdp àti àwọn politician àtọba kí gbogbo àtẹ bára wa sọ̀rọ̀ pé kí ló ń ṣẹlẹ̀ gan nílẹ̀ yorùbá lẹ́ẹ̀kan sí mo ti sọ pé àwọn ọmọ òdùà àwọn ọlọ́ni nínú ilé láàárọ̀ ìkọ̀tẹ̀mí mo ń yọ lóní ṣẹ̀ má bínú sí wa àwọn ariwo tó ń lọ díẹ̀ díẹ̀ ní background yẹn mò try láti control wọn but ẹ ọmọ kéékèèké bá a ṣe ń sọ fún wọn náà lọ tún padà wá. now a ti ní understanding ẹni tó ń pè ní El-Rufai is a very important figure ní nàìjíríà tá a bá fẹ́ parọ́ fúnra wa but báwo ló ṣe wà important àti pé ọ̀nà wo lòun fi wà important ọ̀nà wo lòun fi wà important mo ní mo fẹ́ lọ ṣe Wikipedia search of El Rufai so that ká lè ní full background ẹ̀ òun náà ti dàgbà díẹ̀ tá a bá ń wo Nàìjíríà lénìí El Rufai àti Nàìjíríà ẹgbẹ́ ni wọ́n ìyẹn Malam El Rufai òun àti Nàìjíríà ẹgbẹ́ ni wọ́n ẹ bí mi pé báwo mo ṣe mọ̀ bàbá mi Akínládé ní he is the leader of the bandits and the Boko Haram eh? àbíyá gbogbo ilé tá à ń sọ ìbíyá bàbá wa ọba wa kábíyèsí ẹ̀rìmú sífìlà forí adé ìyẹn bàbá wa ò jalè bí àwọn ọmọ gbogbo eléyìí bí àgbà tó ń pírẹsẹ̀ǹtì El-Rufai fún bàbá wa torí El-Rufai máa jọyè níjẹ̀bú òde lẹ́ni oyè yẹn wọ́n wá níwọ̀ jẹ́rí àwọn tó wà níta bí irú àwọn El-Rufai àwọn ọmọ mọ́lá ẹ̀ eh, bọ̀ ní ọ̀dẹ̀ <laughs> ní ìyẹn mo ṣe máa pẹ́ kò sí nǹkan tó ń bọ̀ lókè tílé ọgbà níbi tílé ayédélé ní nísìn ẹn ẹn ẹyin bàbá wa kọtẹ má nìyẹn tó bá gégi síbì kan ibì kan ló máa já sí tẹ́rí gbogbo yẹn láyé àtijọ́ nìyẹn tẹ bá fi precision tá bá fi gégi nísìn ibi tí mo bá fẹ́ kó wó sí ló máa wó sí because gbogbo tá a rí tó ń ṣẹlẹ̀ lẹ́nìí nílẹ̀ yorùbá àwọn nǹkan tá a gbọ́ rí tá a rí rí náà ní sọ tó bá ti ṣẹlẹ̀ èyíkéyìí tó bá wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà fún ìran ọmọ yorùbá àtàwa tá à ń polongo ọ̀nà kan ló máa fi jáde ni báyìí la ṣe máa gbà ni ọ̀nà kan la fi máa gbà ni wọ́n ní kó ìkìwọ́ ṣáà máa sọ pé a máa jà ìwọ máa bá prógráàmù lọ ọ̀rọ̀ pé o fẹ́ jà yẹn ìwọ mu kúrò nínú program bọ̀ máa educate wa máa mú nǹkan tó máa máa ṣe ẹ̀mí wa kúrò lára nàìjíríà el was born on the sixteenth of February ọmọ February ni àwọn tó bá mọ̀ nípa astrology ẹ̀ ẹ̀ tún lọ fi gbà nísàlẹ̀ torí gbogbo tá à ń sọ pé ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá lénìí àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ àti àwọn nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ from the astrological part ó wà nínú ẹ̀ but they will do everything gbogbo ọ̀nà ló fẹ́ ṣe pé kí ìran Yorùbá ṣẹ́ àní gbogbo báwa ṣe ń sọ pé ó máa tẹ̀síwájú àwọn kan fẹ́ fà sẹ́yìn wọ́n fẹ́ slow it down so tá a bá sọ pé El Rufai ọmọ 1960 lòun náà that means pé tá a bá wo El-Rufai àti nàìjíríà kódà àáfẹ́ sọ pé òun ju nàìjíríà lọ by few months ìyẹn fake country tó gbélé wa lọ́wọ́ àwọn òyìnbó because Nigeria is a fake country wọ́n gbélé wa lọ́wọ́ ni fake country ni akọ manager ni is a fake country it was born February nineteen sixty so it's presently sixty three years old òun náà níyàwó. Hadiza El-Rufai kódà ó bí ọ ti bímọ. But why are we talking about El-Rufai today? ó ṣe jẹ́ òun la wá mú ọ̀rọ̀ ẹ̀ wá fún gbogbo ọmọ Yorùbá nítorí pé lénìí èní nílùú Ìjẹ̀bú Òde wọ́n ní El-Rufai wọ́n máa fi joyè. Ah, eré ni àbí àwàdà eré ni àbí àwàdà ọ̀pọ̀lọpọ̀ àwa tí a gbọ́rọ̀ yẹn ẹ máa dúpẹ́ lọ́wọ́ mass b torí àwọn nǹkan míì náà wà táwa náà máa ń mọ́nítọ̀ ládàá àwọn platform kankan òun ló kọ́kọ́ gbé ọ̀rọ̀ yẹn jáde bóun ṣe tètè rí ju èmi gan lọ èmi náà mọ̀ ìyẹn la ṣe ń sọ pé gbogbo nǹkan kọ́ náà ni gbogbo wa lè jọ rí together but today mẹ́wàá fi ṣẹlẹ̀ nílùú ìjẹ̀bú ní Ogun State bàbá wa Bishop Adesina ní most of our traditional kings in Yoruba land are blindfolded blind man cannot be leading congregation of people mix of blinded and can see we must not allow it ah ọ̀dà mo kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń kí wa pé a kú ètò something is happening in Yoruba land today that ẹ lè sọ pé kò ṣẹlẹ̀ rí but láyé àtijọ́ nìyẹn ẹ jẹ́ ká kọ́kọ́ gbọ́ kí ló fi ṣẹlẹ̀ gangan ní ìlú ìjẹ̀bú ní ọ̀dọ̀ tiwa lọ́hùn ní Ogun State gẹ́gẹ́ bí a ti ṣe gbọ́ ó dà ń pé wọ́n ṣe èyí tá à ń pè ní mix of a audio ẹ gbọ́ bó ṣe jáde ká gbọ́. As well as Chief Mrs. Miriam Lawal as Yeyelua Akilejebo. We also rejoice with Malam Nasir Erifai on his installation as Gobaniyi Akelejebo by the Awujale and Pramantula of Ijebuland. His Royal Majesty Alai Oba Dr. Sikiru Kayode Adetono, CFR, JP, on Saturday, 16th December 2023 at Aujales Palace, Ijebode. The entire members of Egbe Oloja Ijebode local government rejoice with all of you, and we are optimistic that this installation will bring more developments to Ijebu land. sùúrù kò tí ì yé mi o. Wọ́n ní El-Rufai, èmi ò sọ àwọn méjì tó kù, èmi ò mọ àwọn yẹn rí. Ọ̀rọ̀ El-Rufai mo gbé wá síbí, ẹ gbọ́ mi dáadáa o, torí kẹ má lọ sọ fáwọn tó tún fẹ́ joyè pé ti gbé ọ̀rọ̀ wọn wá social media oro El-Rufai lèmi gbé èmi ò wá bí láti wá béèrè ìbéèrè lọ́wọ́ ọba ilẹ̀ Yorùbá ọ̀nà tó bá wù wọ́n ló lè fi gbà bóyá Ifá ló ní kó mú El-Rufai èmi ò mọ̀ bóyá Bọ́lá Tinubu ló ní kó bá wọn fi bẹ El-Rufai ìyẹn possible nítorí pé friction ti wà láàrin El-Rufai àti Bọ́lá Tinubu bóyá kíjọba Bọ́lá Tinubu lè máa tẹ̀síwájú. Si kó má bàa ní kọ́lọ́fín tó máa fi ṣe tán torí a rí bó ṣe ṣe pẹ̀lú Jonathan nígbà tí àwọn tá à ń sọ yìí ìyẹn Rufai tó lọ kó àwọn Boko Haram wọlé bóyá àwa tá à ń jókòó tajọ́ ń gbé yẹ̀wò mo kí bàbá wa ìyá wa Bólúwa ti fẹ́ wọ́n ní February is Aquarius ẹ̀ ṣe gan ni nígbà tá a ti mọ̀ pé wọ́n bí ní 1960 ẹ jẹ́ ká kàǹtì Wikipedia fún wa díẹ̀ nípa El-Rufai Nasir el born 16th of February 1960 is a Nigerian politician who served as the governor of Kaduna State from 2015 to 2023 ìyẹn ọdún yìí he has served as the minister of Federal Capital Territory irú eléyìí tí Winston Wike tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ nísìn òun náà ti jẹ́ FCT minister from two thousand and three to two thousand and seven nígbà ayé Ọbásanjọ́ nìyẹn. El-Rufai also served as the director of the Bureau of Public Enterprise. He is the co-founder mo fẹ́ ka dibẹ̀ yẹn mú ìbí ìbàdàn nísìn ó ní ó ní weight ó ní weight díẹ̀ he is the co-founder is the is a is a co-founding not is he is a co-founding member of the ruling party All Progressive Congress. That means pé they are telling Tinubu that you will not break up Nigeria while we are still alive. That is just another signal. Ẹ mọ̀ pé mi kàn ń wò from different angle. Ẹ mọ̀ pé olúkàlùkù wa bá ṣe máa gbé ọ̀rọ̀ kalẹ̀ àtẹ̀yìn tẹ́ fi gbọ́ nísìn ó máa yàtọ̀. Èmi ń wò from a different because wọ́n ní wọ́n máa mú development wá sí Ìjẹ̀bú. That means pé bóyá tí El-Rufai bá di Gbọ́baníyì Ìjẹ̀bú land which is going to be an installation today. It will bring development. What kind of development? àìtí mọ̀ bọ̀ bóyá development yẹn wọ́n ti sọ fún àwọn ọba wa nílẹ̀ Yorùbá mo kí wàlátà olórí ẹbí hmm, olórí ẹbí wa ni ajá wa ń bẹ̀rẹ̀ lánàá títí ni kó tó di pé ó lọ ní aago méjìlá ọlọ́ba máa fìṣọ́ ẹ̀ṣọ́ ẹ̀ mo wá kí gbogbo ẹ̀yin èèyàn wa pé a kú mo kí bàbá mi olóyè ọmọ adéyẹmọ ìgbòho ṣá mo kí gbogbo ẹ̀yin bàbá ńláńlá gbogbo ẹ̀yin bàbá ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tẹ máa ń jókòó ẹlòmíì ò ní wo live á padà wá wò ẹ wá ń wò pé ah n táwọn ọmọ yìí ń sọ yìí kò lè rí bẹ́ẹ̀ àwọn bàbá kan ṣì ń sọ bẹ́ẹ̀ àwọn bàbá kan ní bí nǹkan ṣe ń lọ yìí á máa rí bẹ́ẹ̀ á rí bẹ́ẹ̀ ṣé ifá ni ó ní kó mú ẹrù fàáì èmi ò mọ̀ torí pé nílẹ̀ yorùbá wa lénìí àwọn bá gbọ́dọ̀ máa tẹ fá bá ṣe gbọ́ ní ọjọ́ mẹ́ta mẹ́ta wọ́n dẹ̀ ifá dẹ̀ máa fi ọ̀rọ̀ lọ̀yàn in tó lè ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú gbogbo ilé táwọn pariwo lẹ́ni nísìn àwọn balẹ̀ yorùbá ò lè sọ pé àwọn tí gbọ́ fìrìfìrì ẹ̀ látara tí ifá ń sọ fún wọn i'm going into full tradition now ilé ìṣòro Christian àti mùsùlùmí ọbalẹ̀ yorùbá they are meant to be our our gods torí pé orí oyè tó wà yẹn kò ń ṣe orí oyè ìṣeré rárá and their job is to make sure that the gods of the Yoruba land direct them so that we can preserve preservation of Yoruba land. Ó wà lára ta tó ń sọ pé a fẹ́ Yoruba nation. The moment ah èèyàn gbẹgbẹgbẹgbẹ ti wọlé mo gbọ́dọ̀ má kí brọdà mi àjọ wà nílùú òyìnbó ń bí báyìí ni ẹ máa dárúkọ ẹ Victor Adenifuja bàbá àgbàlagbà kọlọba ń dúró tiẹ ẹ ẹ mọ̀ pé àwọn ọ̀rẹ́ wa kan tájọ wà ní bíbà yìí nígbà tá a bẹ̀rẹ̀ Yorùbá Nation àwọn kan sá fún mi pé àǹtí bọ̀bọ̀ ìgbé dání yìí ó dà pé àwọn fẹ́ understand kó ìkì mọ́ ẹ mọ̀ we be friends àwa ṣe rálì kan ní bí a few years back ah ní bá rí Victor náà tó yọ pẹ̀lú Yorùbá mo náà mọ Yorùbá ó ní kí ni mo mean ó náà mọ Yorùbá tàtà ni mí ọmọ Yorùbá tàtà ni mí kọ́lọ́n bá wà pẹ̀lú ẹ̀ àtìyàwó àtàwọn ọmọ àwọn kan sá fún mi lára àwọn ọ̀rẹ́ mi tájọ wà nílùú yìí àwọn kan lórí mi ti sán pé n tí mo gbé dání ẹ̀ kí n forget bẹ́ẹ̀ làwọn kan súnmọ́ mi wọ́n dúró tì òṣègùn ní Victor Adénífújà mo kíyà mi Tómi Lọ́lá Agnes ẹ bá wa lórí ètò láàárọ̀ yìí àwọn ìyá dáadáa nìyẹn àwọn yẹn máa ń san salary fún wa hmm, wọ́n máa ń san sálárì fún mi mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín ẹ má ká divert too much torí ọ̀rọ̀ wà tá a fẹ́ sọ màá dẹ̀ fẹ́ open phone line ẹ má bínú inú ilé mo wà àwọn ariwo kéékèèké á máa wọlé. ihun tí mo fẹ́ kó yé wa òun ni pé ta ni El-Rufai gangan tí ọba ilẹ̀ Yorùbá èmi ò wá bíbá láti wá sọ pé ọba right ọba right o ìyẹn kọ́ ni mo bá wà o èmi kò wá sọ fún ọmọ yorùbá pé ta ni El-Rufai that's all ọba ní right láti fẹni tó bá wù wọ́n fi jọba bí àǹtí fá sọ nìyẹn bí àǹtí jésù sọ ni bìkọ́ gbogbo àwọn ọba wa náà ló ń ṣe ti jésù ọba dẹ̀ gbọ́dọ̀ ṣe ti jésù ó gbọ́dọ̀ ṣe tànábì muhammad sallallahu alayhi wa sallam àmọ́ ntẹ́mi wa sọ fún ọmọ yorùbá ni ta ni El-Rufai ta ni malam El-Rufai ẹ̀já tẹ̀lé wikipedia díẹ̀ now a ti wà lábẹ́ ti family Nasir Ahmed El Rufai was born on the 16th of February 1960, Batishe saw to a Fulani family in Daudawa. <laughs> Ṣẹ̀rí pé ó ṣe ń jọra wọn díẹ̀díẹ̀ báyìí. Ó ṣe ń ṣe kí ni? Ó ṣe ń jọra don't misunderstand them please. Ẹ̀hẹ́n, àwọn wo? Ṣé àwọn ọ̀rẹ́ Ifá olókun asọ̀rọ̀dayọ̀ bẹ́ẹ̀ ni Ifá máa sọ̀rọ̀ fún yàn a máa fi ọ̀rọ̀ Ifá ah, ẹ má ìka tó lọ síbẹ̀ yẹn nísìnyí tí mo fẹ́ digress too much mo fẹ́ dúró lórí ọ̀rọ̀ yìí mo kí ẹ̀ tẹ̀ ń kí wa tẹ̀ ń darapọ̀ mọ́ wa tẹ bá bá wa pín a kó tètè rìn torí wọ́n ti shadow ban the platform mi gan à ń gbìyànjú ni wọ́n fi já platform yẹn wá rẹ̀ kò ń ṣe àwọn Yorùbá tajọ́ ń ṣe program àbí àwọn nílé o wọ́n ń sanwó fáwọn social media yẹn gangan àwọn tó já àwọn kàbá àwọn platform yìí gbogbo tó bá ń sọ kò gbọ́dọ̀ kò gbọ́dọ̀ move too fast but we are trying our best now confirmation ti wà nísìnyí pé Fúlàní ni El-Rufai but ìṣe sọ fún wa he was born in 1960 to a Fulani family ṣé Fulani wá jẹ́yàn dáadáa a lè máa wé option yẹn pé àwọn kan wà tó dánú wọn ọ̀hún àwọn kan wà a lè bá wọn ṣe ṣé el wà lára àwọn tá lè bá ṣe another question ẹ bá ń fi sínú comment section torí pé bàbá wa Awùjalẹ̀ ní wọ́n máa mú development wa gbogbo àná la kúkú gbọ́ nínú ìkéde tí wọ́n fi síta lẹ́ǹkan bí a ka tún rìn wáìnì díẹ̀ ẹ jẹ́ ká tún gbọ́ lẹ́ǹkan sí i ó yá ẹgbọ́n sókè. Okay as well as Chief Mrs. Miriam Lawal as Yeyelua Akilejebo, We also rejoice with Malam Nasir Erifai on his installation as Gobaniye Akilejebo by the Awujale and Pramantula of Ijebuland. His Royal Majesty Alailua Oba Dr. Sikiru Kayode Adetona CFR JP. Come back, Kobakbelayo. Erufai was born to a Fulani family. The Fulani or the Fulani or Fub, Fub, Fube people is an ethnic group in Sahara. Ẹ̀mọ̀ tó bá wà lá ẹ̀ lo Wikipedia dada. tó bá ti highlight nǹkan ní abẹ́ Wikipedia tó bá gbé mouse ẹ̀ sọ́wọ́ ẹ̀ á sọ fún ẹ nǹkan tó wà lábẹ́ so n tó tí mo fẹ́ lọ find out nísìnyí tó tó highlight ẹ̀ which is Fulani ó ní the Fula or the Fulani or Fube people is an ethnic group in Sahara, Sahel, and West Africa, widely dispersed across the region, inhabiting many countries. They live mainly in West Africa and the northern part of the Central Africa, South Sudan, Darfur, and the regions near the Red Sea in the coast in Sudan. Family in Daou, Daoudawa. is a Fulani community In Faskari local government area in Kastina State, Nigeria, the average elevation above sea level is 634 meters. <laughs> Èèyàn kan ní nothing can make me go back to that country ever again. <laughs> Mo kí ogun ẹ̀tẹ̀ ń darapọ̀ mọ́ ẹ̀gbọ́n mi tó ages. Mo kí AY ní these obas are endangering the Yoruba sovereignty. I think the monarch system will be removed like France did at them. Okay, we see. Mo kí bàbá wa Jẹ̀lílì Ògúndìran Prince adébáyọ̀ ṣètìmọ̀kì mo kẹ́yìn tí ẹ̀ ń darapọ̀ mọ́ wa ẹ̀gbẹ́ ọ̀hún yẹmi fátókì nílùú èkó mọ̀kì now ẹ jẹ́ ká túbọ̀ mọ̀ díẹ̀ nípa El-Rufai ó kàwé ẹ̀ ó kàwé díẹ̀ he was eight years old when he was sponsored through his early school by an uncle in Kaduna El-Rufai is married to three wives ṣẹ́gun ọ̀nà ẹ̀gbọ́n mi dáadáa mo kí yín ìyàwó mẹ́ta lọ́nà fẹ́ ìyẹn kan wa bó fẹ́ mẹ́fà mhm. àṣà àti ìṣẹ̀lẹ̀ yorùbá mú kí wọ́n ní àkóṣe takuntakun ẹ káàbọ̀ sórí ètò ẹ̀yìn tẹ́ wà lórí tiktok ìyá mi taiwo banisọ ni el-rufai is one of the reasons nigeria is a crime scene with the support for boko haram ẹ má bínú pé mò ń ká àwọn comment because a ti béèrè lọ́wọ́ ẹ̀yin náà pé ta ni el-rufai mo kí ẹlẹ́ǹkan sí victor bankiyàwó àtàwọn ọmọ àkópalẹ̀mọ́ ọdún abáwa láyé gbogbo àtàǹṣe ọdún èmi á máa sọ pé ẹni ọdún bá bá láyé ẹ̀jẹ̀ àjọṣe ọdún èṣùgbọ́n a máa ṣe ní twenty four àwa aṣọdún christmas gbogbo ẹ̀lẹ́mí ṣe àwa ti tán christmas wà bá àwa ti pa nísìn christmas tree wà ń bẹ mùsùlùmí ni mí gbogbo ẹ̀lẹ́mí ṣe ń tèmi ayé àtijọ́ ló máa ní má ṣe mùsùlùmí o má ṣe christian má ṣe ṣe gbogbo yẹn láyé àtijọ́ nìyẹn at forty plus èèyàn kankan lè deceive mi níbi tílé ayé dé nísìn ẹ̀sìn ìwọ ṣáà pé ìwọ ṣe dáadáa ẹ jẹ́ nǹkan tí ìyàwó bánúsọ humanity sọ pé òun ni ẹ̀ wọ́n ní I would love to see you in London someday why not ẹ bá ti sọ ìgbà tá a fẹ́ pàdé àwọn èèyàn ní Koiki má pàdé yàn o a máa ń pàdé àwọn èèyàn lẹ́ǹkan ọlọ́run ọba ló lẹ̀mí wa bí àṣà ìgbowó ṣà ẹni bá ní ibi tó fẹ́ ṣe fún wúrà wa pẹ̀lú àwọn ìyá tó fi ọ̀já pọ̀n wá báyìí ìyá mi náà dẹ̀ dúró ṣàṣàlátù ó ń bẹ ọlọ́run so àpàdé tẹ bá ti sọ bí ta ti fún wa pàdé èmi ni mo kọ́ lè change time fún yín mo lè change location torí ìmọ̀kànmí náà ti mọ̀ ń pa a lọ jókòó síbì kan tàbá ní ká pàdé ní Trafalgar Square last minute náà kan eh, oyè ẹ máa ká lọ síbẹ̀ mo ṣẹ̀fẹ̀ ni mo kí gbogbo alẹ́ nǹkan sí ìyá mi Táíwò Bánúsọ wọ́n ní Mr Koike. El Rufai yẹn òun ni one of the reasons tá a ṣe máa ń pe Nàìjíríà ní crime ti sá lọ one of the reasons why we call Nigeria a crime scene with the support of Boko Haram killer headsmen and the support for the section of the country it is a shame that our monarch n ah, bá máa ka lórí bíbá yìí mo fẹ́ jẹ́ kí n lọ fọwọ́ kó lọ show background mi ẹ̀hẹ́n mo dẹ̀ fẹ́ káwọn èèyàn rí inú ilé mi Mr. Yuba mo kí now Baba mi Adesina àwọn that is the astronomical factual of such a personality kò sí bá a ṣe fẹ́ ṣerú ètò báyìí a máa lo christian a máa lo mùsùlùmí a máa lo ṣẹ̀ṣẹ̀ a máa lo astrology a máa fi wo kí ló dé tí gbogbo tó ń ṣẹlẹ̀ ní wákàtí tí gbogbo á ń rí táwọn kan dẹ̀ sọ pé Mr Koiki ẹ̀yin lẹ̀ ń bẹ̀rù kò sí kankan tó máa ṣẹlẹ̀ ilẹ̀ Yorùbá safe ah mo ní ẹ̀ ẹ́ ah ó safe pẹ̀lú àwọn Fúlàní tí wọ́n náà ń pààyàn pẹ̀lú àwọn Fúlàní tó ń pa ẹkọ́nọ́mì wa torí economy yorùbá lẹ́ni has been dead you know let's go further as well it has a lot mr abiodun dejini the date of a birth of has nothing to do with someone' character ah, bí àyè tí mọ̀ nípa astrology ẹ lọ jẹ́ kọ́ bá yín tẹ̀ ẹ mọ̀ pé bẹ́ẹ̀ ń ṣẹlẹ̀ ìyáwó grace olùṣòtọ́mọkìnyín ẹ̀gbọ́n mi ní woolwich ṣọ́gẹ̀dẹ̀ ti wálẹ̀ díẹ̀ ládùúgbò yín lọ́hùn n tó ń jẹ́ kí tó máa dùn náà nìyẹn àwọn àjàsà tá máa fi sí yẹn if not á ti wà too boring àṣà ti ṣe sọ pé orílẹ̀ tẹ́ bá ti jẹ́ kí n mọ̀ Mr Humanity for Religion ẹ jẹ́ kí n mọ̀ anytime you know we will definitely meet up orílẹ̀-èdè Yorùbá la fẹ́ ṣe Elédùmarè tó máa ní ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta tí olúkálukú máa ní religion tiẹ̀ bá ṣe ń ṣe nílùú òyìnbó à ń bára wa jà ah ìlú ìdùn Christmas ọ̀bí mọ́tò náà dà public transport is shut down at about twelve gbogbo ọ̀tọ̀ bá wá fẹ́ lo mọ́tò níjọ́ kejì times two ni ẹni máa máa invite mi jáde ní Christmas day ẹ máa sanwó double ni o this is the only country tí mo ti rí pé níjọ́ Christmas the whole public transport shut down ah God bless United Kingdom wọ́n ní ètò lọ́wọ́ gbogbo public transport àti train àti overground àti bus everything will shut down wọ́n ní kẹ́ lọ celebrate pẹ̀lú àwọn family yín òun ṣe Christmas òun ṣe Christmas àwa náà gbọ́dọ̀ di stage yẹn dílẹ̀ Yorùbá náà má lè sọ pé ó bá di ọdún ìṣẹ̀ṣe wa à ṣe tó bá dọdún kìrìsìtẹ́nì but ẹ mọ̀ pé bíbá is a Christian country and that is the reason why they will celebrate Christmas the whole transport system máa fi wọ̀nyí níjọ́ Christmas we are just calm down to it ẹ jẹ́ ká padà sọ́dọ̀ El-Rufai ta ni El-Rufai òun la ṣe ń béèrè wọn ló kàwé ó lọ sí school ìyàwó mẹ́ta ló fẹ́ his first wife is a Adizat Ismail Ismail El-Rufai is a writer and a novelist. She runs the Yassim El Rufai Foundation that was set up in honor of their daughter who died in 2011. Education. El Rufai was educated in Barua College as a junior at the college. President Umaru Yaradua was the house captain of his dormitory. That means Yaradua at the El Rufai College. In 1976, He graduated at the top of his class, winning the Barua Old Boys Association Academic Achievement Trophy. He's well read. el kawe kàwé gan, ekwe okawe, But should we be concerned bí ọmọ tiba tí bàbá wa wá decide pé òun ni ó tọ́ sí He also had lot of you know, scholarship or what of trophy achievement El-Rufai also attended Amadu Bello University ìyẹn ní Zaria níbi tó ti gba bachelor degree in quantity surveying with first class honour oh good abi in 1984 he received a master of business administration from the same Amadu Bello University bí a gbogbo rẹ́kọ̀dì ni bàbá wa Awùjalẹ̀ rí tó fi decide pé òun ni ó tọ́ sí kó fi joyè now mo fẹ́ sáré fún wa ní díẹ̀ nípa background oyè yẹn because El-Rufai fúnra rẹ̀ ó postẹ̀ sórí social media handle ẹ̀ àwọn èèyàn ti kọ́mẹ́ǹtì lọ rẹpẹtẹ ó ní two point three million followers as a former governor and a founding member of the All Progressive governor and a public policy consultant ó ti ń prepare fún twenty thirty one so ìwọ tí òun sọ pé Bọ́lá Tinubu máa pín Nàìjíríà ẹ tètè máa rò ó kò likely pé Tinubu máa pín Nàìjíríà torí pé ó máa hand over power padà sí north tó bá parí ìrìn àjò tiẹ̀ kọlọ ọba Elédùmarè kó bá fún bàbá ẹlẹ́mìí gúngún àtàlàáfíà torí bí nǹkan kan bá ṣe bàbá wa Bọ́lá Tinubu ọmọ Ṣètìmá gbàjọba nìyẹn o. Let me repeat it again. We must not pray for the death of Tinubu because if we do, uh, Shetima takes over the power and likewise we will now have to go back to square one because ọmọ yorùbá kankan ní jẹ president kò ń ṣe pé ńgbà tí bọ́lá tinubu bá lọ wá wá lọ fẹ́ lómi sí so it's better we just leave him there but the tendency pé bọ́lá tinubu máa fún yín ní gbogbo tẹ́ ń béèrè fún it will return power back just as bó ṣe gbé fóun náà òun kò fi agídí gbà lọ́wọ́ wọn ni pé ah bá ṣe àdéhùn tájọ ṣe kọ́ nìyẹn náà tájọ ń fún ọmọ ẹgbẹ́ èbèmí náà wà lára founding member APC ẹrù fàìtẹ́ bá dẹ̀ lọ gbọ́ àwọn ọ̀rọ̀ tó sọ nígbà tí wọ́n ń ṣe campaign ó ní àwọn ti gbé yẹ̀wò bí wọ́n ṣe gbé bàbá Ọbásanjọ́ yẹ̀wò tó lọ gbélé wa lórí pé àwọn ṣe fún Tinubu láyè ó sọ àwọn ọ̀rọ̀ tó pọ̀ a máa débẹ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti kódà Túndé Bákàrè gan ti bá jubilate lórí ẹ mọ̀ pé yẹn ṣekúṣẹyẹ pásítọ̀ nìyẹn ẹ má bínú ìyẹn ló sọ fún wa bí ẹ ti gbàgbé ẹ mọ̀ páwa journalist kì í gbàgbé Bákàrì bàbá wa Túndé Bákàrì ló sọ fún wa pé òun àti Buhari John drive nínú mọ́tò Buhari wá fẹ́ gbọ́nsẹ̀ ẹ mọ̀ páwa má là kò síbi tó lè gbọ́nsẹ̀ sí ó wá bọ́lẹ̀ ibẹ̀ yẹn wá wà sloppy many people eléyìí ń ṣe tí mo formulate o this is what Pastor Tunde Bakari said I've met him here in London before somewhere in Tottenham ọba ṣe program kan to bear bẹ̀rẹ̀ nation I am not formulating this he said himself that òun wá Buhari bọ́lẹ̀ òun á ní move mọ́tò yẹn pé kí mọ́tò yẹn bá já wálẹ̀ kò ní da fún gbogbo àwọn òun á ní kóun pààkẹ̀ lòun á dúró sínú driver sí ọ̀pá ah mọ́tò tí Buhari drive yìí kò ní steering kò ní brake kò ní gear irú mọ́tò ò the question is they can all whatever it is ọlọ́run fi ràn wọ́n wọ́n but bó ṣe ń fi wọ̀n wọ́n yẹn bó ṣe wá ń parẹ́ tí wọ́n wá ń fún àwọn ọmọ Nigerians pé the country will kódà ẹ rántí pé Túndé Bákàrè náà gba hundred million uh, application form because application form ni gbogbo wọn gbà yẹn fake application form pọ̀ fi jẹ president he paid hundred million as well kódà ó fi yé wa pé òun gangan ló kàn òun náà ló kàn òun náà ti bá wọn jubilate ó ti jubilate pẹ̀lú El Rufai kí ni Túndé Bákàrè sọ. So okay that means pé káwa tẹ̀ tó máa gbọ́ Túndé Bákàrè ti wà where because i'm going with the date now date wa important èní ni sixteen as at five days ago ni Túndé Bákàrè ti congratulate El-Rufai why then i don't know how many people were, were aware of this because èmi ṣe gbọ́ lánàá ni mo fẹ́ mo fẹ́ fi test nǹkan how many of us were aware that El-Rufai is going to be given this title before today ṣé ti aware five days ago was anybody aware agbọ́dọ̀ ríyàn kan nínú platform pé yes Mr. Koiki I was aware as at five days ago that El Rufai will become the Gbogbaniyi ẹ make sure we mo pronounce it That káwùjà lè má lọ bínú sí mi Gbogbaniyi of Ijebuland how many of us were aware that El Rufai would be conferred in this title how many people as at five days ago ẹ̀gbọ́n mi triple drs náà èmi ò aware o mo oníkọ̀ọ̀kan tí mo fẹ́ link out because if Tunde Bakari was aware as at eleven bí ọ̀rẹ́ ṣe mistake pẹ̀lú date yẹn ni that means pé maybe they wrapped it up a little bit and just like twenty-four hours before or forty-eight hours wọ́n kọ̀ jù síta so that ẹ mọ̀ nísìn èmi ṣe ń discuss ẹ̀ níjọ́ tó fẹ́ ṣe gangan ó yẹ ká ti máa discuss ọ̀rọ̀ yìí láti bí five days ago but it seems that Tunde Bakari bí a torí relationship tó ní pẹ̀lú eh, Uh, El-Rufai, he was aware. Uh, Alan Conde need more development, or I don't hear my question. Is since we are together with Fulani, what development do we gain from from from? My own answer is killing, raping, violent, insulting. Ìyẹn fún wọn ní development máa wá nígbà tí El-Rufai ti di Gbobaniyi of Ijebuland. So anyway, Tunde Bakari congratulated him. Okay, Erinjobi sọ pé I heard about it on radio three days ago okay so three days ago will have been on the thirteenth so that means pé there's probability pé the announcement went out in Ìjẹ̀bú land maybe some of us because gbogbo tó bá fi ṣe níjẹ̀bú yẹ kó lu agogo pé ọba máa ṣe ìwúyè o níjọ́ Jímọ̀ o níjọ́ Saturday o I don't know whether that happened màá láti bèèrè lọ́wọ́ ọmọ Ìjẹ̀bú tí wọ́n wà nílé but Tunde Bakari is already sending his hearty congratulation alábòsí láwọn méjèèjì anyway you know alábòsí àgbàlagbà ni Tunde Bakari. mo sorry láti sọ alábòsí àgbàlagbà because òun ló jẹ́ kó yé wa pé Buhari yẹn kò lè gbé wa dé anywhere kò dẹ̀ tètè wọ́n ní gbogbo wa because you told us that you saw it in the vision ọlọ́run fi wọ̀n ọ wá drive Buhari wà nínú mọ́tò tó ń tó that means pé after eight years now we saw that Buhari drove Nigeria with an empty engine ṣùgbọ́n òun ni Tinubu sọ nísìnyí pé the government have destroyed the country mo kì í kíyà mi Tómilọ́lá Agnes mo rí pé ṣe wà lórí ètò pẹ̀lú wa àlàáfíà ara máa tọ́ ara ẹ kú tọ́jú ẹ bá ń kí àwọn ọmọ pẹ̀lú gbogbo ẹ̀yin ìyá wa tẹ́ lórí ètò àwọn ọ̀jọ̀gbọ́n là ń bá sọ̀rọ̀ èdè Saturday àti engage yìí ní kíákíá torí pé èdè náà ló ń ṣe ìwúyè yẹn so dá ká tètè sọ èmi ò dẹ̀ ni wá gbọ́rọ̀ bẹ́ẹ̀ èmi tí mo wájọ́ mọ Ìjẹ̀bú Òde kọ́ wa ní fi El Rufai and that is the reason why I'm putting on record should we be concerned is the next question ṣé ó jẹ́ ká wà concerned àbí pé Mr. Koiki wàhálà ẹ̀gán pọ̀ jàre lórí social media fìyẹn sílẹ̀ sọjúnù síbẹ̀ yẹn ó yẹ nísìn èmi ò fi máa sọ̀rọ̀ bí àwọn ọmọ aláta because posh lèmi private school ni mo lọ onward nursery and primary school so when i speak i want to speak like a mo dẹ̀ wà nínú àwọn ọmọ tó ń já mọ́tò gbà nígbà tí mo wà lẹ́kọ̀ọ́ so should we be concerned Abi, we should just let it go oríṣiríṣi nǹkan alákókún lẹ́gò nílẹ̀ yorùbá fúlàní wọnú church wọ́n disvirgin àwọn ọmọ àtẹ̀rántí ọmọ yẹn mọ́ amakulex mo kí ẹ mo wá fẹ́ kí ẹ̀gbọ́n mi ní japan mo ní dárúkọ yín ṣe ti bá onítìrì lọ ní gbogbo ẹni mo fi sọ torí mo gbúrò yín rárá mo tún bí yín lẹ́ǹkan sí ẹ̀gbọ́n mi mo gbúrò yín rárá ni o mo ní dárúkọ yín mo sọ pé ṣe ti bá onítìrì lọ bíkọ́ mo máa ń tájọ́ bẹ̀rẹ̀ mo dẹ̀ mọ àwọn tó ti bọ́ ní tìrì lọ torí ẹ máa send message sí mi but for some time now but bóyá iṣẹ́ dẹ̀ ló wá jẹ́ kí ẹ ráyè send message gbogbo yẹn tẹ bá ń tẹ̀lé ìyá yẹn you're wasting your bloody hell time gbogbo rẹ journalist ni mí kò sí anywhere tí confirmation wà pé Yorùbá nation ti dúró gbogbo ibi tí mo lè tẹ̀ pátá pẹ̀lú union mi so gbogbo yẹn fàbú ni wàhálà tá a wá lánàá ìyàwó mi ru ẹ̀bà fún wa pẹ̀lú ẹ̀fọ́ tó dáa wọ́n ti ní ká jẹ́ kẹ́fọ́ máa pọ̀ ẹ̀ràn tí mọ́mì wà tó sọ̀rọ̀ ǹjọ́ Wednesday ẹ̀fọ́ yẹn pọ̀ dáadáa mo ní dárúkọ arákùnrin náà àjọ bẹ̀rẹ̀ Yorùbá Nation wàhálà tàbá ń béèrè lọ́wọ́ mi mo ní ta ni mo náà yẹn ti tẹ̀lé woman born bastard yẹn lẹ ẹ má bínú pé mo tún lo language yẹn mo náà ti tẹ̀lé woman yẹn lọ mo ní ìrìn àjò nìyẹn ìyẹn ló ṣe difficult fúnra wa ta dúró yìí to trust anybody mo níwèé tí mo fi kọ nísìn òdòjọ́ ọ̀la ẹ̀ka ṣége inú ìwé mi the radio ti wà transistor radio yẹn ó ti délé bẹ́ẹ̀ ni mo sọ fún yín mo dúpẹ́ lọ́wọ́ àwọn ìyá wa tó dúró they've spent over sixty five thousand dollars láti jẹ́ kí project yẹn délẹ̀ bọ̀ mo dúpẹ́ lẹ́yìn tẹ́ kọ́kọ́ sọ pé Koiki nígbà tí mo jáde pé a fi ṣe rédíò hundred hundred pounds hundred hundred dollars kò sí ní tá pè mí. Hmm mo dákẹ́ wà á dúpẹ́ pé two years down the line rédíò yẹn ti wà nílé ìwọ tó bá nífẹ̀ẹ́ ẹ ọ the price ẹ ti change because of the exchange rate and the logistics tó fi bá délé ẹ má bínú pé mo kàn tún digress there because sometimes a gbọ́dọ̀ sáré sọ àwọn ọ̀rọ̀ láàrin méjì báyìí so ẹni tó bá fẹ́ rédíò yẹn èmi kọ́ lẹ́ máa send owó sí nọ́mbà tó ti fi sílẹ̀ àti details pé Koiki tó bá ti ń béèrè rédíò ìwọ ṣáà fún nọ́mbà yìí láti fún nọ́mbà yẹn ẹ reach sí wọn so so ẹ lè ra tọ̀dọ̀ ti thirty five thousand naira lọ pé price ti change exchange rate ni the inflation in Nigeria today ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tẹ́ wà lórí ètò one uh -uh, why are you doing that now you know I'm on the program. I'm looking for my white ball pen. okay oya oya dà sílẹ̀. Hmm. okay did you find it. No. Hmm. Oh, okay. Inflation in Nigeria today is twenty eight point eight it is the highest in the last twenty years mẹ́wàá ń ṣẹlẹ̀ ní nàìjíríà ibẹ̀ kọ́ la ṣe ń lọ nísìn so bákàrè náà ti kí bọ́bí ẹ̀kọ́ ọmọ fẹ́ so túndé Bakari, ẹ̀ ṣekúṣẹyẹ ni so tó bá lọ bá lọ bá you know if you're one of the members of the church ẹ̀yin uh, church member come on, Bawi. i have the right to ask him question because oh no, worry, oh no, wọ̀n òun he should have told us that buhari was an evil sadist but rather they're all same same ẹ mọ̀ pé ó fẹ́ jẹ pẹ̀lú Buhari èèyàn kan bí mi pé òun náà la ṣe ń ṣe program yìí àwọn ṣe rí àwọn nọ́ọ̀tì tí ń prepare fún twenty thirty one Tinubu máa gbéjọba padà fún wọn gbogbo ẹnu mo fi sọ èèyàn kan ní yẹn Koiki ẹ ṣe sùúrù pẹ̀lú Tinubu ẹ ó máa ó máa ó máa fún wa ní regional government ẹ̀gbọ́n mi àwọn fẹ́ sọ mo rí wọn láàárọ̀ ẹ̀ bẹ́ẹ̀ wọ́n ṣì ń sùn wọ́n ti ṣe náà ìlànà ẹ̀yin Yorùbá ẹ like láti live in denial Tinubu máa dá ìjọba yẹn padà fún north ara game ẹ lọ ti ń prepare nísìn el I don't know whether it will be part and not part but the game is already ahead wọ́n dẹ̀ need àwọn balẹ̀ Yorùbá láti present wọn because àmọ́ ntí Tinubu lọ sọ fún Àwùjalẹ̀ bàbá wa tí mo ṣí fìlà forí adé after tó wọlé ẹ rántí pé ibẹ̀ ló kọ́kọ́ lọ ẹ jẹ́ ká máa bíyàn tẹ̀ bá tẹ̀ bá a tẹ̀ tẹ̀fá bá a tẹ̀ ní dream tá à ń lálàá àwa náà máa gbọ́ a máa máa mú méjì mẹ́ta ni ìgbà tí Tinubu kọ́kọ́ débẹ̀ ó lọ kí bàbá Awùjalẹ̀ after six months Awùjalẹ̀ ń fi Tinubu ṣe eh, sorry bàbá Awùjalẹ̀ wọ́n ń fi El-Rufai wọ́n fi ń jẹ Gbọ́baníyì of Ijebuland but Gbọ́baníyì yẹn nísìn yẹn mo fẹ́ kà fún yín El-Rufai ẹgbọ́n kan tó kọ sórí social media lánàá this was thirteen hours ago ẹ̀yin tẹ́ ẹ̀ sí lórí twitter ẹ̀ tẹ̀lé wa lórí twitter Koiki Media mo ti ní thirty five thousand followers twitter yẹn òun dá independent ní Elon Musk ló ní ṣe facebook òun ló ní whatsapp òun ló ní instagram so unrestricted content wa kò jẹ́ kó drive youtube ṣì wà independent my statistics on youtube is very good wọ́n ti fún mi ní record mi ní ìtí mo ṣe ní last month it's very good and i love those of you back in nigeria ẹ̀yin lọ ẹ wo program mi jù lẹ́yìn náà ní america ẹ̀wọ̀n ìyá mi ẹ̀yin bàbá mi mo kí gbogbo ẹ̀yin àgbàlagbà ẹja kan tí ẹkọ sórí page weekend announcement i am pleased to announce that on saturday ìyẹn ọjọ́ ẹ̀ní saturday the sixteenth of december twenty twenty three his royal highness majesty ọba sikiru kayode adetona tí mo fi fìlà tí mo ṣe pé mo ṣí fìlà forí adé torí àwọn bá they are the custodian of the stool we might disagree with them but we have to respect that stool tó jókòó lé lórí ìyẹn mo ṣe ń bẹ̀rẹ̀ pé ṣé ọba ilẹ̀ yorùbá wa tó fi El-Rufai yìí ṣé wọ́n make sure pé ifá make sure pé ó fún wọn ní directives àbí wọ́n kàn wò pé ntí Tinubu wá sọ fún wọn because àmọ́ tí Tinubu discuss pẹ̀lú Àwùjalẹ̀ tó fi di pé El-Rufai nísìn wọ́n ti wá ń groom el as ẹni tí kò kí n ṣe so now tó bá máa fi di twenty thirty one nísìn ṣe mọ̀ pé bó ṣe máa package ẹrù Tinubu máa bá wa package el wa just as bó ṣe package Buhari wa because Tinubu will have complete his tenure so if anybody is thinking that Tinubu máa gbéjọba sílẹ̀ fún Yorùbá kankan ẹ̀ ń tanra yín mo mọ tó ṣe ń fi cellotape yẹn ṣeré o àbọ̀rọ̀mọ̀yé yín nísìn ẹja kàǹtì El-Rufai sọ ó dúpẹ́ lọ́wọ́ bàbá wa the paramount ruler and the Awujale of Ijebu land with honour my brother and confidant Ọ̀túnba Jimmy Lawal with two yes not one but two chieftaincy titles for his contribution to Ijebu kingdom and Nigeria along with his wife Mariam Lawal number one I love what he said there, Ijebu Kingdom. Mo fẹ́ gbé wa padà lọ sí a bit of history. Ẹ mọ̀ pé bí ṣe gbọ́ Ijebu Kingdom yẹn, what I did was I, I highlighted and I click on search on Google. Google came back with something. Within thirty-four seconds, ah, machine ti lọ, o lè kò lè, orí ìtì ẹ̀ ò lè dàbí ti machine. Within thirty-four seconds, google fún mi ní six hundred and thirty-seven thousand results on ìjẹ̀bú kingdom àwọn olóńpẹ̀ ní ìjẹ̀bú kingdom àná ọmọ yorùbá ti sùn á ti sùn kọ́nù ẹ jẹ́ àkọ́kọ́ lọ wá the understanding of who are the ìjẹ̀bús bàbá wa professor adébánjá akíntóyè the historian ìwé wọn ti jáde gbogbo ẹni tó bá fẹ́ rà ẹ má kàn sí mi ẹ lọ sórí konga website ẹ bá níbẹ̀ thirty thousand naira ni www.konga.com eh, i find out nísìnyí màá jẹ́ kẹ́ mọ̀ bọ̀ kóńgà ni ó wà níbẹ̀ kò sí lórí amazon mo mọ̀ bí bàbá wa láti tètè ṣe sórí àwọn òwe báyìí a gbọ́dọ̀ máa rà á èmi náà máa ní kọ́ bá mi ra tèmi kódà mo gbọ́dọ̀ tètè ní kọ́ rà á kọ́ bá mi tọ́jú ẹ̀ pamọ́ torí àwọn òwe tó yẹ kíyàn tọ́jú pamọ́ nìyẹn the history of Yorùbá people bàbá Akíntóyè náà ti bẹ̀rẹ̀ sí ṣe draft ní 1978 but ẹ bàbá yẹn ló jẹ́ ká mọ̀ pé 500 years before the explorer àwọn tó ń pè ní explorer àwọn tó ń expedition àwọn káàkiri ni wọ́n ní àtàwọn ilẹ̀ yorùbá ti ń exist àbí kí n ṣe kí n fọ́n kan mọ́lẹ̀ láàárọ̀ yìí ah oh my god mo sọ fún yín pé journalist ni mí ẹ jẹ́ mo fẹ́ tí mú yẹn wá sínú program tẹ́lẹ̀ bọ̀bí ṣe wá ń sọ̀rọ̀ tìjẹ̀bú yìí nísìn ẹni tó wà lọ́wọ́ mi <laughs> ẹni tó wà lọ́wọ́ mi ẹ ọlọ́pàá uk ṣe send ẹ̀ sí mi lánàá ni a ti sọ nǹkan nù document ẹ̀rọ yìí metropolitan police official sensitive mo ní journalist lèmi èmi ò ń ṣe kùrúkùrú mo ní ẹni journalist tó dáńtọ́ tó dúró dáadáa n tó bá ní nǹkan béèrè á lọ béèrè mo dúpẹ́ lọ́wọ́ ìyá tó bí mi lọ́mọ mo dúpẹ́ lọ́wọ́ ọmọ sí mi dáadáa tó fún wa ní background grassroots mo ní mọ̀mísí tèmi gan padà sí school ní nine at seventy ló padà lọ ṣe course three year course twenty three countries ni ìyá mi ti lọ around the world. èmi lè máa ti kàwé dáadáa younger sister mi ó padà sí Lagos State láti lọ ran Lagos lọ́wọ́ masters ló ní jábàjábà ní ẹ̀yin wá ṣe ń sọ Fáṣọlá Fáṣọlá kọ́ Fáṣọlá ni. ni, Ba, ni, ni ẹ má kí n mú ẹnu lọ síbẹ̀ jọ̀rọ̀ àwọn fámìlì wọn kọ̀ọ̀kan wà ní London bíbà kọ́ mà ní Koiki kí ló wá tú wá dé láàárọ̀ yìí. ìǹtẹ́ ìwò níwájú mi mò ń bọ̀ ẹ jẹ́ kọ́kọ́ mo kàn fẹ́ fi ṣẹrẹ́lẹ̀ kí ló síbẹ̀ Metropolitan Police mò ń bá wọn fan tó tán lẹ̀ nílùú yìí ní tó bá nìkan mọ̀ a lọ bèèrè lọ́wọ́ wọn metropolitan police mo program eléyìí mo fẹ́ wá ṣe tẹ́lẹ̀ separately nìbọn bí ṣe wọ́n sọ̀rọ̀ bí ṣe wá gbọ́ jẹ̀bú báyìí níṣẹ́ ẹ̀mí mi dẹ̀ lọ sókè gírígì ìjẹ̀bú ẹ má bèrè pé kí ló wà nù àbí pé Koiki èwo ló tún gbé jáde ìwọ ọ̀bọ yìí láàárọ̀ yìí mọ́lẹ́ mi mo ní síyá àgbẹ̀yẹ mi ní the last man standing lórí Yorùbá nation ẹ rẹ̀ pé mò ń ṣeré ni èmi ti fira mi sílẹ̀ fún Yorùbá ọdún mẹ́ta mo kọ́ àwọn ọmọ lọ sọ́lìdè àrí owó kójọ àwọn kan wá ní kówó jẹ ó jẹ kínní kan ọdún mẹ́ta nulẹ̀ àkọ́ àwọn ọmọ lọ sọ́lìdè tí bá lọ ń ṣiṣẹ́ màmá òkè máa kọ́ àwọn ọmọ mi lọ sọ́lìdè èmi sacrifice ẹ rò pé mo ṣeré ẹ rò pé mo ẹ pé wọ́n á ṣeré lórí ìrìnàjò yìí ni mo sọ fún yín pé tó bá fi dídá èmi nìkan tí kò ń ṣe pé olóyè gan wà ń bẹ́ẹ̀ tó ń ṣe pé bàbá kító wà ń bẹ́ẹ̀ àti àti àmọ́bi tá à ń lọ bọ̀ torí pa ti ní àwọn táwọn náà sọ pé ẹ̀hẹ́ àgbà fún tí mo dẹ̀ dúró tán freedom of information request kan ni mo request nílùú yìí even though pé wọ́n fún mi but mo make request yẹn some few months back mo rápẹ̀ sọ́wọ́ ni freedom of information ni mo béèrè lọ ọlọ́pàá ìlú yìí mo need nǹkan kan lọ́wọ́ yín mo ní ti ṣe program yẹn nísìn but kí ni mo ní mo need lọ́wọ́ wọn màá kàn fún yín ní idea program mi la ma fi ṣe kí n lè padà sórí eléyìí mo sọ fún yín pọ́lọ́pàá mú kankan dání nílùú yìí orí olókun wa ó wà ní London orí olókun tẹ̀ ń wò yìí mo ti sọ sítórì yẹn rí fún wa lórí program mo ní wọ́n ṣìzẹ̀ sílùú yìí mo ń bọ́ ọlọ́pàá fa wàhálà mo ní mo fẹ́ mọ tó wà lọ́wọ́ wọn orí olókun yìí mo ní mo need the freedom of information of it six page document ni wọ́n sign sí mi lánàá mo ṣe print ẹ̀ ní lórí email mi. In the first instance, please accept my sincere apologies for the lengthy delay in responding and thank you for your patience. I write in connection with your request for information which was received by the Metropolitan Police MPS on the 18th of October 2023. Mo ti send message sí wọn. I am the journalist. Màdé ìmọ̀bẹ̀ ntọ́ sọ lórí oró lókun àmàgbọ́n ẹ̀ nínú program mi àní ẹ máa tẹ̀lé wa kẹlẹ̀ mọ́ tó ń lọ màá sọ yẹn fún yín ẹ padà so now àwọn wo ló ń pè ní ìjẹ̀bú kingdom ìjẹ̀bú also known as jebu or gibu or exbu is a kingdom in the southwest nigeria báwo wá ni kingdom ṣe wá wọnú nàìjíríà <laughs> ibi tí mo fẹ́ lò ń bẹ̀ nìyẹn i mean even El Rufai admitted that Ìjẹ̀bú is a kingdom Bakila wa ń ṣe nínú Nàìjíríà kí kingdom le máa ṣe nínú Nàìjíríà the same thing goes to Ekiti kingdom gbogbo kingdom kọ̀ọ̀kan kò ń ṣe Ìjẹ̀bú nìkan but ọ̀rọ̀ Jebu la n sọ láàárọ̀ yìí báwo la ṣe wá di pé a wọnú àwa ta jẹ́ kingdom àwa tó ní àwa gangan la fún British ni àwọn àwọn díjọ́ náà lọ́hùn we were one of those that stopped them and said no I'm máa negotiate wàhálà tẹ̀ ń ṣe ní ládùúgbò àtẹ̀ ń gbé gbogbo nǹkan kọjá let's just read a little bit of the background of Ìjẹ̀bú because ah tún lè ṣerú program báyìí tó link mọ́ Ìjẹ̀bú ká má mọ ìtàn Ìjẹ̀bú díẹ̀ and I'm going again according to the Wikipedia is a kingdom in the southwest Nigeria. It was formed around 15th century. Did you hear that? How did we Britain ò ṣe lose kingdom tiwọn why are they still bearing United Kingdom àwọn ò ṣe máa lo nǹkan míì wọ́n tún sọ fún mi pé Ọ̀yọ́ kingdom Ọ̀yọ́ empire kí ló dé tí UK UK kí ló dé àká ṣe ń pè wọ́n ní God bless UK kí ló dé táwa wá lose kingdom tiwa tàwa wà lábẹ́ Nàìjíríà ṣé ọ̀rọ̀ yẹn tún yé wa ẹ ṣe gan ìyá mi Tómilọ́lá Agnes ìyá mi Bólúwa ti fẹ́ ní ah nǹkan rẹ́rẹ́ ti rún nǹkan ti ṣe wá kọ́nà má jẹ́ kí nǹkan ṣe wá we are all in danger and we are scared we are concerned we are worried but ṣe làwọn kan máa ń fi wá ó rò pé game là ń ṣe wọ́n mọ̀ pé n ṣe ojú game lọ ojú game lọ kò ń ṣe game là ń ṣe we are concerned citizens of Yoruba people mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá mo dúpẹ́ lọ́wọ́ yín pé kọba Elédùmarè kó jọ nínú ọlá ẹ̀ nínú nínú ọlá ẹ̀ kó má jẹ́ kí ẹ má wọrí a máa ṣe program tìyẹn mo kàn yín fún yín létí díẹ̀ ni àná mo ṣe gbà mo ń dókọ́ fún mi ní feedback tẹ́lẹ̀ ni láti October ni mo ti send message sí wọn mo ní mo fẹ́ mọ tó wà lọ́wọ́ wọn ẹ gbé sculpture wa dání ìyẹn kọ́kàn dẹ̀ fẹ́ mọ tó ṣẹlẹ̀ sí nílùú yìí mo ní mo náà mọ Yorùbá fẹ́ mọ̀ mo send message ọlọ́pàá ẹ̀ẹ́n tó sọ fún mi màá máa sọ yẹn fún yín nínú ètò mi ẹ má bínú mo fẹ́ start program mi lórí Instagram Ọláyọmí Koiki mi nígbà tá a lọ fóònù mọ́ nísìnyí mo dúpẹ́ lọ́wọ́ gbogbo èèyàn ọmọ Yorùbá lẹ́ẹ̀kan sí mo fẹ́ kétò ìkógùn púpọ̀ so mo ń try láti ká lè ẹ̀wọ̀n pé ní ní Saturday nígbà tá a ti mọ̀ pé ìjẹ̀bú kingdom was fifteenth century a ti wà ní twenty fourth century a wà ní twenty first century but we were now are we saying that fifteenth century nígbà tí we were a kingdom we should just forget about being a kingdom and then a kingdom wá wà lábẹ́ Nigeria do you understand what that means a whole kingdom God bless United Kingdom is a kingdom that loves the children, is a kingdom that gives rule of law, is a kingdom that respects freedom of speech, is a kingdom that is still working till gbogbo one of you are settled down. See, at least I have been here for 25 years. And I pray most of you will get there. Bomi Karowe Abiodun Mukin, Stone Peter Court. See, nobody knows. Maybe God show him in his dream. All what we need now is Yoruba nation. Ìyẹn pé bóyá Ọlọ́run fi wọn bàbá wa ò jalè pé kó fi ẹrù fà kó fi jẹ Oye. Lenkosi. Also, according to what we have here, according to the legend, it is a ruling dynasty was founded by Obanta, whose personal name was Ogbo Ogborogan of Ilefe. It is a contemporary success, is one of the country's traditional state. Early history, the Ijebu kingdom is estimated to be one of the earliest kingdom founded in African rainforest àwa wà lábẹ́ nàìjíríà i don't believe this. Ijebu kingdom is estimated to be one of the earliest kingdom, kingdoms founded in the African rainforest. Ijebu Ode, Ijebu Ode was originally a city founded by a leader from Ife like most other early states in the Yoruba region, they're beginning to build a series of walls and ditches around the city. Constructions of this wall began in 800 to 1000 AD. And these walls in here, wall yìí should be known as Shungo Erido. ati sọ̀rọ̀ nípa ẹ̀rí. It's the same thing like the the war of um, èyí tó wà China, war of China kọ́ ló How, how did we lost all these? And, what, and for what benefit? For what purpose? bẹ́ẹ̀ ni wàrí ìsìnà sọ pé the united kingdom that preserve history and gazette with a blueprint the great wall of china ṣe mọ̀ pé wall is far better than the great wall of china ẹ ṣe ah Ijebu underscore boy kan wà lọ́dọ̀ wa níbí báyìí o ẹ ṣe gan thanks so much sir lórí tiktok And thanks so much for all the loves and those of you that are listening on a Saturday morning as we continue to say that it is just about let us sit down and let us talk about it. Mo rí princess kẹ́mà ni mo fojú pa princess underscore ọmọ underscore wùmí and princess is not a pet name ẹni tó bá princess Ajekwe jẹ́ pé ìran wọn lineage wọn ọmọọba ni wọn bí ajọ kan àwọn náà we must yeah we have Yoruba Gazette táwọn bàbá wa àlíyù tó ṣe nígbà yẹn ó wà lórí website wa i hope because ẹ mọ̀ pé funding ni ọ̀rọ̀ campaign you know wọ́n tẹ́gbẹ́ bá ń dára látọ̀dọ̀ lórí ẹgbẹ́ ni tó bá sówó àlèṣẹgbẹ́ tá à ń ṣe yìí àlèṣin tá à ń ṣe yìí we need a lot of money. so the Jebu kingdom is estimated to be one of the earliest kingdom founded in African rainforest. Ìjẹ̀bú Òde lọ́dọ̀ tiwantiwa àwọn kan béèrè pé ṣé ọmọ Ìgbò ni mí ni ọmọ confam Ìjẹ̀bú Òde ni bàbá mi lọ béèrè Koiki ọmọ olóyè tẹgbẹ́ bá ń dára látọ̀dọ̀ olórí ẹgbẹ́ ni bẹ́nìkan kó mọ kájọ máa kó bẹ́nìkan ṣẹ̀yẹ kábà ṣẹ̀yẹ bẹ́nìkan ṣílé kábà máa ṣe irú ẹgbẹ́ wọn ṣọ̀wọ́n ò tó bá yá ọmọ tayọ kó ikí alhaji àtàtà constant star ẹgbẹ́ pàtàkì ni wọ́n o lọ bèrè lọ́wọ́ ẹbí nígbà òbí ó ṣì wà láyé so What I'm trying to say now is that let's go back to a bit of El Rufai again, mm. because only El Rufai lawa. El Rufai says, and I quote, that the chieftain title is a contribution to Jebu kingdom. Then why are we bearing as Nigerians? Eshigon Princess Omowumi Ofitoto Kima, Ebanke, our family, gbogbo àdẹ̀ kó palẹ̀mọ́ ọdún ẹni ọdún bá balaye ló ń ṣọdún Allen Kondi ní our kings in Yoruba land don't care about our life they only think about money and family i don't want to think that that is the problem pẹ̀lú ọba wa Àwùjalẹ̀ mo kí bàbá mi ọ̀túnba bóyè wọn ní káàárọ̀ Koiki of Ijebuland it is well with you Yoruba politicians are not interested in Yoruba nation just because of what they are going to steal from the Nigerian government greedy selfish set of people Oòduà. Oh, á bójú lọ́wọ́ gbogbo wọn àṣẹ silver badmus ní òun kí mi pé ẹ káàárọ̀ mo fẹ́ ṣí ojú òpó láìpẹ́ yìí ẹ̀gbọ́n mi àwọn wọlé àwọn ẹ má bínú pé mo ṣe ń rí gbogbo àwọn kọ́mẹ́ǹtì níbí báyìí ni ìdòwú michael ní mr koike i cite you keep up the good job wọ́n ní the question on the ground now is are fulanis have any land in the first place ọ̀rọ̀ ńlá ẹ ṣe gan ni princess lẹ́ǹkan sí ma wọ́n ń béèrè lọ́wọ́ wa pé ṣáwọn fúlàní ní ilẹ̀ mo dẹ̀ máa fẹ́ kí ó jẹ́ máa pé Koiki nìkan ló sọ̀rọ̀ tìjẹ̀bú lẹ́nìí màá ṣí ojú òpó kẹ́ lè bá mi dá sí i nígbà táwa máa ṣí ojú òpó yẹn so that kí n pí òtítẹ̀yìn náà lè wọnú ẹ̀ torí ọjọ́ ọ̀la gbogbo tá à ń ṣe sílẹ̀ yìí ẹ̀ à á sọ pé fifteen century kan kìíní kan century kan ọmọ wọn máa sọ ìtàn gbogbo wa pátá àtẹni tó ná àtẹni tó dalẹ̀ àtẹni tó ṣe àtẹni tó ṣe àtẹni tó wà involve history will remember every one of us because we are not gonna be here forever maximum two hundred years mo fún gbogbo wa tá a wà lórí platform yìí bí àwọn grandchildren wa ẹ̀hẹ́n mo kọ àwọn yẹn mọ́ gbogbo àwa tá a wà lórí platform yìí two hundred years wọ́n máa fi wá pàtàn dáadáa ni pé ah àdúpẹ́ lọ́wọ́ àwọn tó jẹ́ kí Yorùbá rí ọ̀nà padà torí pé a ti ń lose plot báyìí nísìnyí ṣùgbọ́n mi ọmọ gbọ́dọ̀ àwọn ní tí àwọn fúlàní tẹ̀ nílẹ̀ lákọ̀ọ́kọ́ let alone their land develop before thinking of bringing development into ẹ̀ ṣe gan ni wọ́n ní el náà ń gbé development bọ̀ lọ́dọ̀ wa níjẹ̀bú òde àwa tí a ní kingdom tí baba kí tó yìí jẹ́ ká mọ̀ pé a ti ní city káwọn òyìnbó tó dé àwọn òyìnbó pọtugí a ti wà ní city a ti ń waṣọ sídìí a sí nínú ìwòwò àwa ọmọ ìjẹ̀bú òde àti ilẹ̀ yorùbá àwa dẹni tí wọ́n ṣẹ̀ ń sọ fún wa pé wọ́n ń gbé development bọ̀ development mélòó ni short man devil eh, eh, pastor ruga òsínbàjò development mélòó ló gbé wọ Ogun State ẹ bá wa béèrè lọ́wọ́ ẹ̀ nígbà táwọn Babangida wà níbẹ̀ wọ́n ṣí gbogbo mi ná wọ́n make sure pé gbogbo ibi àyẹn wọ́n tẹ̀ wọ́n lo Julius Baja láti ṣe títì tó yẹ pé in another fifty hundred years a máa lọ mo kí bàbá mi lọ́rin iwájú ẹ̀ bá ń kí aláàjì àbí kí n túbọ̀ ka díẹ̀ nípa Ìjẹ̀bú ni kí orí wa lè wú láàárọ̀ yìí ẹ jẹ́ ká tún ka díẹ̀ sí torí ọmọ Ìjẹ̀bú lèmi ara mi ṣe kìkì a máa fi ẹ̀bà tútù jẹ ìkọkọrẹ́ ni a ní wọ́ọ̀ tó jẹ́ pé ó ju ti China wọ́ọ̀ lọ tó ń pè ní ṣùgbò èrìdò láìpẹ́ láì jìnnà lágbára Elédùmarè à make sure fáwọn ọmọ wa Koiki Media wàá lọ ṣe documentary bẹ̀yẹn fún wa bọ́ àkànní sọ nígbà tó bá ń ṣe ni for security reason so that kátẹ́ lè ní understanding níbẹ̀ ẹ rántí pé níbẹ̀ náà lọ ní Queen Shaba Ah, nǹkan mà ti ṣe wá kẹ́ ẹ kí la wá kí la kí la ń jẹ gànṣẹ́ ṣé ẹran tá à ń jẹ náà ni àbí tó ń sọ fún wa pé Nàìjíríà is a great country ìlú tó yẹ pé inflation is twenty eight point eight as at today mo kí àǹtí mi màmá dáadáa títí lọ láṣọ mo kí ìyá wa gbogbo ẹ̀yin ìyá náà ni mo ń kí mélòó mo fẹ́ kí ẹ̀yin olólùfẹ́ Kóìkì ah, àwọn girama kan wà Nàìjíríà àwọn yẹn bá ti gbọ́ program báyìí wá wá fàdúrà rẹpẹtẹ wá fi tì í lẹ́yìn ẹ̀gbọ́n mi triple dade what has he contributed to Jebu that ọmọ Ìjẹ̀bú ah ẹ tún jẹ́ kí n rántí àwọn ọmọ ojúde ọba so ẹrù fàlọ́ ṣẹ̀ máa wá sọ fún ẹ̀yin ọmọ Ìjẹ̀bú ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi tẹ́ máa ń lò fine níjọ ojúde ọba tẹ́ ti gbé development lọ tó jẹ́ pé àwọn gọ́vnà àtàwọn olóṣèlú ni wọ́n jẹ́ ẹlòmíì ọmọ ìjẹ̀bú mi and this goes to all the state they are ready to fund certain projects ìdọ̀ nígbà tó bá ti gbé project yẹn débẹ̀ wọn ò ní jẹ́ kó ṣiṣẹ́ ẹrùfà ló ṣe máa sọ fún wa pé òun fi gbé development wa ẹ̀yin ọmọ ìjẹ̀bú bólẹ̀ wa tíyàn máa rí tẹ́ máa tẹ́ máa tẹ́ máa àwọn ìyá yẹn báyìí ojúde ọba àjọ máa lọ ní next year ni èmi lè má lọ personally but a máa make sure pé gbogbo àwọn ọmọ Koiki Media gbogbo wọn pátá ni máa make sure pé wà níbẹ̀ tí mo fẹ́ capture àwọn images yẹn tá a máa máa gun ẹṣin. ìjẹ̀bú tó ti wà tipẹ́tipẹ́ as far back as fifteenth century àníṣe mo mo sọ fún ọlọ́pàá pé in tó wà lọ́wọ́ yín ẹ sọ fún mi ibi tó wà ọlọ́pàá sọ fún mi pé Mr Koiki n tó ń béèrè yìí ó ti ní personal information àwọn èèyàn nínú kò láìpẹ́ ká máa fún ẹ under freedom of information òun lọ I make the request on the 18th of the 10th of this month of this year Kini mo bere lọ́wọ́ wọn quickly Kini ni mo béèrè lọ́wọ́ ọlọ́pàá ìlú yìí mo ní mo fẹ́ mọ kí ló ṣẹlẹ̀ sí orí olókun tó wà lọ́wọ́ yín torí mo fẹ́ report fún gbogbo ọmọ Yorùbá wọ́n dẹ̀ ti mọ̀ pé tí Kóìkì bá ti sọ̀rọ̀ gbogbo èèyàn máa gbé ọlọ́pàá ní ó ní àwọn information kan táwọn ò ní lè jẹ́ kí n mọ sáwọn ò ní lè fún mi mo ṣe ń sọ fún yín pé àwa la máa ṣe wàhálà tá a máa fi bọ́ nobody ò ní fún yín ní freedom this is what I ask for and this is what, how I put my request I need to know a request to know all the information you held on the Nigerian Ife head bí ṣe put ẹ nìyẹn because tí bá ní Yorùbá head kò ní yé wọn torí wọ́n ti wọ́n ti override Yorùbá yẹn wọ́n gbé Nàìjíríà ṣé Nàìjíríà ló ṣe lè fún wa as a fifteen hundred or fifteenth century èèyàn kan béèrè pé what language is this and then he speaks in English ọmọ Yorùbá làwọn bá communicate ẹ bá ń ṣàlàyé fún lórí comment section this is ntí mo béèrè why is the UK police holding a priceless sculpture Princess Ọmọwùmí ní atẹnujẹ ló máa pa gbogbo ọwọn ha ẹrù fàákẹ oyè kẹ ni ìyá mi bẹ́ẹ̀ mi náà ṣe rí nìyẹn ọlásùnkànmí mo rí ẹ ọ tí ì send owó kéèkì yẹn màá béèrè ni mo dẹ̀ ti fi kọ́ ẹ lọ́rùn báyìí ìwọ náà ló ní o máa send owó kéèkì sí mi màá send account number mi màá kọ́ fún ìyàwó mi ni kó lọ rà lẹ́ẹ̀kan sí orí ètò Yorùbá Nation lẹ́wà Abíọ́dún Dèjì ní the Jebus need to challenge this ọba àṣejù wọn ti pọ̀ jù ẹ ẹ jẹ́ ká ra máa tẹ̀ díẹ̀díẹ̀ olóyè dẹ̀ ti ní ká má bọ ọba kọ̀ọ̀kan mọ́ àmọ́ ìkìlọ̀ ni mò ń mú wá fún yín ẹ̀rí pé tẹ́lẹ̀ yìí ó mú mi nígbà àyà torí pé mò ń wo kingdom wa pé àwa la ni kingdom El-Rufai gan confam ẹ̀ pé Ìjẹ̀bú is a kingdom how did we now find ourselves in Nigeria? how did we find ourselves in Nigeria? so intanet wa béèrè pé in tó lè fi mọ̀ pé ta lè fi mọ̀ pé a ti exist ti pẹ́ this sculpture tẹ̀ ń wò yìí wọ́n ní it is one thousand years old do you know what that one thousand years old is one thousand years old ọlọ́pàá ìlú ìwà wọ́n wá ní àwọn tọ́jú ẹyọ kan wọ́n mú mọ́lẹ̀ èmi wá make a request under freedom of information nílùú yìí ní october ọlọ́pàá ṣe reply mi wọ́n ti apologize títí títí títí bóyá wọ́n ti gbórúkọ mi káàkiri wọ́n wá sọ pé ah ẹ má gbé fún Koiki o tẹ bá ti gbé fún gbogbo ọmọ yorùbá máa gbọ́ o ó dẹ̀ máa report fún bàbá Akíntóyè kódà bàbá akíntóyè gan mo ti rìpọ́ọ̀tì fún wọn mo ti fún ẹ̀yin ní snake view ó yẹ kí n kọ́kọ́ lọ rìpọ́ọ̀tì padà fún bàbá akíntóyè ni ìyẹn mo ṣe tí fi fún yín ní gbogbo details ń tọ́ sọ fún mi ní bíbá ìyẹn mo gbọ́dọ̀ pé bàbá àná lánàá lọ́sẹ̀ email mi padà mo ti ń bá wọn fà á tipẹ́ yeah you want milk just milk okay mo kí gbogbo alẹ́ nǹkan sí pé àkú jókòó program mo kí ọmọdé mo kí àgbàlagbà gbogbo ẹni tó bá ní ìran yorùbá ọ̀nà bọ́ nínú oko ẹrú ìrọ̀lẹ́ pa we will do whatever don don loud it don loud it don loud it ọmọ tó bá loud it ọmọ máa fit padà don loud it yeah come and drink yeah. mo kí ẹ̀gbọ́n mi kan ní last week wọ́n ṣe surprise kan fún mi ní last week gbogbo ẹ̀ tẹ̀ ń ṣe surprise fún wa ọlọ́run ṣe surprise fún ẹ̀yin náà àkí gbogbo ẹ̀yin bàbá wa so like i said mo ti fún bàbá kí tó yẹ gan ní report so ẹ̀ ń jàǹfààní ẹ̀ before bàbá wa Akitoye because my job was to report back to him on this reason why the police is keeping a Yoruba sculpture that is 1,000 years older than Nigeria. But they refuse to give me what I want. I'm sure what will of Teru Komisinu become. But, eh? Koikike, ma fun bobo Because, can you slow it? Because I'm getting the feed. Can you slow it? Thank you. And drink your milk. So, what I requested from them was why is the United Kingdom police holding a priceless sculpture? A priceless sculpture. They've got this in their hands, and this has been with them for only God knows how long. Only BBC ni mo find out. A ti ṣe program ẹ̀rí back to back in the last three years. I now make a request under the freedom of information in this country, not just as a journalist, but as a citizen that live here to find out why are you keeping it what sent message to me back to back they started telling me they had a countdown that countdown they did not deliver it Was send another email We came n má blah blah bla bla pé àwọn ṣì by the time they came back yesterday is another message lọ be wá fún mi i'm sure ọwọ́ tí wọ́n nú i am very sure but they give excuse under another act If fi act can't be kan béèrè know if fi act kan béèrè pé kò lè possible so if anybody is thinking that the British government is gonna give us our freedom ọmọ ètùtù ẹ̀dá ni mo sọ no British government will support the dissolution of Nigeria but we can force every one of us on the round table how we will all know that when we get to that stage why is the UK police holding this priceless sculpture it's a priceless kò sèye tí wọ́n lè fi tà it is not to be sold Money? why are the UK police the London Metropolitan Police or wherever it is in this country why are they holding this our priceless sculpture under the FOI Freedom of Information I Olayomi Koiki I would like to know all the information held on this Nigerian Ife bronze by the police. After reading the article on the BBC dated 26 of June 2022, Nigeria Ife head ni BBC fi ṣe ṣé Nigeria ló lélẹ́yìí it's meant to be Yoruba ife head bàbá wa kábíyèsí ọ̀nà fífẹ̀ a máa reach out sí yín it is time tẹ̀gbẹ́gbẹ́sẹ̀ this sculpture must be returned back to Yoruba land but I will make contact because kò lè jókòó sí London kọlọ́pàá kó kókó wà nínú dust when we should be somewhere back wọ́n jí ni láti uh, from from the history of the background it was stolen at the at the museum somewhere. I think in a um, uh, that area, no, no, Jos. It found itself in Switzerland. They returned it back. Then all of a sudden, it found itself again in Belgium. This was sold in Belgium for less than two hundred euro. Ó yẹ kí inú máa bí gbogbo wa láàárọ̀ ni. À ń sọ̀rọ̀ We are all in danger. I went further. Why is the UK police holding this priceless sculpture? It's stated that it is Ife bronze, is with the Metropolitan Police, is Imperial Majesty Oni of Ife, Adefemi Adesoji Tani Tadeniowo, the king above all the king in Yoruba land in Africa on the earth, the 49th Oni of Ife, What gbé àwọn sculpture ìwà tí wàá fi even what they called um, kí ló máa eh, exhibition gbogbo tó kù nínú sculpture yìí nísìn mo rò pé tó six mọ́ àwọn tó build ẹ̀ níjọ́ náà lọ́hùn àwọn Yorùbá ni kò sí technology wọ́ọ̀ tí ìmọ̀ bọ́ ṣe carve bọ́ ṣe ṣe báyìí. the 49th Ooni of Ife. And I'll leave the rest for now. I'm sure I won't be surprised that my name has been put somewhere. So, going further, because we're going to open the phone line at about 12 p.m. We're still talking about why Malam El Rufai is giving the Gbobaniyi of Ijebuland. And he himself said, as he will, he says it's going to be a contribution to Ijebu Kingdom and Nigeria. Ṣẹ̀rí ọgbọ́n tọ́dá, ó fìyàn ó fi ìjẹ̀bú kingdom ẹ̀ kọ́tà náà bá ti gbọ́ ìjẹ̀bú kingdom ẹ̀ ọmọ ìjẹ̀bú alárẹ̀ ìjẹ̀bú ẹ̀rùn ẹ̀ so we feel like you know we are very happy but in the long run why is ìjẹ̀bú kingdom now mixing with self with Nigeria ìjẹ̀bú kingdom can be on its own and let Nigeria be on its own in the northern part of Nigeria. àbọ̀rọ̀ mòye nísìn so going further one more time And I'm going to read now quickly what El Rufai said. And I'll tell you the response. I picked some response on the comment section. There was a particular one I saw. I was like, wow, we should be well concerned ahead of 2031 when Bola Tinobu, eight years maximum would have expired. It would not be able to go further after eight years. It would then have to hand over back power to the North, just as Ademutojoni I am also privileged. This is where I want us to listen to. El Rufai sọ pé I am also privileged to be the first. I am also privileged to be the first Nigerian outside of the southwest tàǹpé nílẹ̀ Yorùbá of Nigeria to be conferred with this chieftaincy title by the Awujale in his nearly eighty-four years reign bí ẹ gbọ́ bẹ́ẹ̀ dáadáa El-Rufai náà ń dúpẹ́ pé òun ló máa kọ́kọ́ fi jẹrú oyè bẹ́ẹ̀ in the sixty four years reign of Awujale I don't know let me uh, tap the brain of those of us how long ni baba Awujale ti wà lórí oyè yẹn ṣé sixty four years ni because i'm trying to work out bí Awujale ló sọ pé ṣé Awujale baba wa kábíyèsí ṣé wọ́n ti wà lórí oyè for sixty four years Triple D said, brother, a lot of our artifact needs to be requested from the British, even Ajay and some others have to be returned. Mukiyawa Taiwo Kike Fasami. There's something going on on the TikTok here. I'm, I'm trying to read. Mongboyo, uh, ẹ mú kí gbogbo ẹ̀yin tí ẹ wà lórí ètò pẹ̀lú wa àtẹ̀yìn tẹ́ ti darapọ̀ mọ́ wa ẹ má bínú. kò ṣe gbogbo èèyàn ni ẹ máa dá lóhùn mo ti rí kọ́mẹ́ǹtì yẹn mo kí ìyàwó Margaret Ibijọkẹ́ mo rí pé èèyàn kan wà torí ọ̀pẹ lórí TikTok but mo ní respond sí so àwọn tó fẹ́ distract wa ni àwọn ọmọ APC ni how long ni Awùjalẹ̀ ti wà lórí oyè i'm trying to find out how long ni bàbá wa Awùjalẹ̀ does anybody have an idea ṣáà ti wà lórí ẹ̀ for more than sixty four years or thereabout he has he was installed in April nineteen sixty so he's right. Hmm. So that means pé we should get a feed látara tv i don't know why i'm getting how my low increase ẹ̀ lẹ́ǹkan okay so that means that El-Rufai is saying to ẹ̀ṣẹ̀gun ẹ̀gbọ́n mi he was there from the younger age just like uh, queen of elizabeth okuyen He was installed in april 1960 so that is just even before the independence of nigeria why am I still getting the feed coming out of here? because fìdí ẹ rí ó ẹ kó padà wá síbẹ̀ ok mo kí o gba Koiki Media backup team so now in sixty four years tí bàbá wa Àwùjalẹ̀ ti wà lórí oyè àríyàn kankan tó máa fi jẹ history said he was twenty three years when he became ọba ẹṣẹgọni so bàbá wa Àwùjalẹ̀ tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ kádépẹ́ lórí wọ́ọ̀rẹ́ nìkankan fi jẹ this Eh, kí lorúkọ oyè tó fi jẹ yìí this gbọ́baniyi of Ìjẹ̀bú land bóyá àrà àwọn ọmọ Ìjẹ̀bú tó wọ̀tẹ̀ bí ààrẹ nìkankan wọ́n ní àti rí i pé 1960 so in 64 years akim adeomokin mokegbọn tẹwà lórí ètò pẹ̀lú wa and like i said we open the phone line in case tẹ́yìn náà bá fẹ́ ní impute tẹ́ fẹ́ disagree you know àfi nọ́mbà tẹ́ máa pè síta El Rufai is thanking Awujale for making him an important one in Yoruba land today for making him, Muketi Baba, as that man that is going to bring development to Yoruba land. So that means pé bí agbogbo àwọn ẹ má na ẹ̀yàn ọmọ Ìjẹ̀bú àtèmi náà bóyá àgbé development lọ síbẹ̀. So El-Rufai ọmọ ko ọmọ Fúlàní ni agbọ́dọ̀ máa áàdì yẹn mọ́ bóyá òun ló máa gbé development yẹn wa ìyẹn ni bàbá Awùjalẹ̀ ṣe wò pé it is worth giving him the Gbọ́baníyì of Ijebuland this is a title or a chieftain's. mo kí ẹ must be Awùjalẹ̀ have been there for sixty three years àti get ibẹ̀ yes láti second of April nineteen sixty must be ló kọ́kọ́ gbé information jáde ló pariwo lánàá àbúrò mi àtàtà my question is should we be concerned or we should just let it pass again ṣé wọ́n ti ń prepare twenty thirty one sílẹ̀ so that tí Tinubu bá máa fi ṣe tán àwa máa rí el as Gbobaniyi of Ije ẹ mọ̀ pé nísìnyí everybody will just forget tá a bá tètè fi sínú program tó wà recorded nísìnyí tó máa fi di twenty thirty one nísìnyí ẹlòmíì kan lè máa bèrè pé nígbà wo gan ló fi jọba and this is where àwa máa wá jáde ní no no no no àwa sọ̀rọ̀ lé lórí because by the time they are putting the campaign out in the next seven years gbogbo tí Bọ́lá Tinubu ní nísìnyí is calm down seven years maximum but he has the first four years which is his mandate nobody knows what is going to happen after twenty twenty seven ó máa ni kò ní wọlé ni ó máa ni nobody can say but the question is should we àwọn ọmọ Yorùbá ni mò ń bá sọ̀rọ̀ láàárọ̀ ẹ̀ ṣé nígbà tí wọ́n bá wá ń present El-Rufai fún is the next president of the Federal Republic of Nigeria if you say ò fẹ́ tàbá sọ pé no no no no àfẹ́ Rufai o kábíyèsí á sọ pé ah, but is the gbáwo jalè àbí báwo ni wọ́n ṣe sọ is the eh, gbọ́ba níyì is the is the gbọ́ba níyì of Ìjẹ̀bú land now ẹ̀yin ọmọ Yorùbá ṣé ẹ̀rí gbà tí mo fi joyè ní twenty twenty three ni I think they are preparing something and they are cooking it slow ẹ mọ̀ pé tí wọ́n bá ń sè ẹ̀wà tó bá fẹ́ kó tètè tó o mọ̀ máa sè ní slow cooker kó lè tètè jiná wọnú dáadáa what they are preparing now might not mean anything but there is a game plan. ṣé Bọ́lá Tinubu ló wà behind ẹ̀ pé kí bàbá wa Awùjalẹ̀ kó jọ nínú ọlá tóun náà ní àti tí bàbá ní kó bá wọn fi El-Rufai joyè torí pé àdéhùn ti wà pé òun ló máa gba oyè yẹn lọ́wọ́ òun we don't know even gan Ahmed Lawan gan sì lè wá sọ pé òun náà máa joyè ó ní àpá mẹ́tìláwà náà jọyè láìpẹ́ níjẹ́ ní Ọ̀yọ́ state why ìtàn fi gbogbo wọn jọyè nílẹ̀ Yorùbá is there a game plan for the north so that we can be looking at them as one Nigerians mo kí yami Fatima Mustapha mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa mo kí gbogbo àwọn èèyàn ní I inquire I inquire why Akure gave chieftaincy to Buratai a chief a high chief of Akure responded to me by saying some chieftaincy title are not really relevant okay so that means pé we should just say eléyìí náà wà relevant it just mean nothing but it's just to say that in sixty-four years reign of this our king wọ́n tí fi oyè yìí jẹ fún outsider rí El-Rufai tó jẹ́ terrorist Boko Haram man which I would now read something to us again that I picked up about El-Rufai ó ṣe wá jẹ́ El-Rufai ni wọ́n wá rí tí ààrẹ lòmíì I am also privileged to be the first Nigerian outside of the southwest of Nigeria to be conferred with the chieftaincy title by the Awujale in his nearly 64-year reign. Kilowade ti wá dé tí ọba jẹ́ a rí um, kí ló máa ń pè eh, eh, this why why now? Because if in 64 years bàbá yóò fi ẹnì kankan joyè rí outside our territory kí ló wá fà á kí ló ṣẹlẹ̀ ta la ṣẹ̀ kí ṣé wọn náà kọ́ra wọ́n fi Ganduje náà jẹ oyè ní last year gbogbo àwọn tó bá joyè jẹ bá máa fi sí comment section ká lè máa pick ẹ̀ gbogbo àwọn tẹ bá rántí ní north tó wá fi joyè nílẹ̀ Yorùbá the question is should we just say is it relevant or should we just say we are concerned ẹ ṣe gan yàrá Fatima mo ń kí gbogbo ẹ̀yin mo ń try láti wo gbogbo comment ni o ká má miss èèyàn bàbá mi ṣìtù wọ́n ní school weekend Baba mi ọ̀túnba bóyè ni he was there from 1960 ni April mo kí gbogbo ẹ̀ tẹ̀ darapọ̀ mọ́ wa. I am not here to knock our king. I am just here to ask question. Why ta break her gene yẹn mo fẹ́ find out. Kí ló dé tí bàbá wa after sixty four years ṣé pressure wá látọ̀dọ̀ Tinubu ni? Because ọmọ olódùọdẹ ẹ wò mí dáadáa sí tó kàn pẹ̀lú Tinubu ọba lèmi fún lọ́wọ́ gbogbo ọ̀rọ̀ Tinubu yẹn I don't care but ní tí mo fẹ́ bẹ̀rẹ̀ ni pé ṣé Tinubu pressurize ọba wa pé kó fún El-Rufai yìí because in sixty four years ọbalẹ̀ yorùbá ò fi anybody joyè outside the territory of yorùbá land ìyẹn ní ìjẹ̀bú bẹ̀ yẹn o kí ló wá dé kí ló ṣẹlẹ̀ kí ni ẹ eh, Tinubu sọ kí ló lọ sọ fún ọba ẹ rí i pé píkṣọ tí mo lò ó ń sọ̀rọ̀ sọba létí nígbà tí ó wọlé pé kábíyèsí ẹ ẹ jọ ẹ máa ṣe nǹkan kan fún mi ẹ dẹ̀wọ̀n pé àwọn bá wa wọ́n lọ́ọ̀fù Tinubu gan àfi tá a bá fi parọ́ àtọ̀ọ̀nì ọ̀fífẹ́ àti aláké gbogbo wọn ló nífẹ̀ẹ́ Tinubu but ṣé tí Tinubu bá wá parí tẹ́nu ẹ̀ báyìí nísìn káwá tó wá lọ máa ṣe lábẹ́ El-Rufai àbí lábẹ́ Ahmed Lawan àbí lábẹ́ tani so that means pé gbogbo wọn ṣàfẹ́ kí nàìjíríà ṣàkóṣàṣe máa exist àwọn kan ní kó ìkíwọ́ lọ ronú bẹ́ẹ̀ tinubu náà ní plan orí ẹ̀ pé bàjẹ́ ọmọ orí ẹ̀ pé ju ìwọ gan lọ ní tó fẹ́ ṣe ni pé ó ń ṣe calculation ẹ̀ lọ́wọ́lọ́wọ́ ó kàn fi hàn deceive wọn ni ó máa yẹ ọ gbogbo wọn lẹ́sẹ̀ ó máa fún wa ní autonomy ó máa gbé wa lọ sí regional government mo ní èmi o personally i don't believe that i don't trust Bọ́lá Tinubu láti bíbà síbẹ̀ yìí mo trust ẹ̀ but kí ló sọ fún kábíyèsí kí ni Tinubu lọ sọ fún kábíyèsí tó fi di pé after six months tí Tinubu dórí oyè kábíyèsí wá rí i pé kí ló dé tí wọ́n fi jẹ́ nígbà tí Buhari wà níbẹ̀ kí ló dé tí kábíyèsí ò fi El-Rufai mo kí Afọláyan ó ní kí n máa rántí pé Buratai náà wà níbẹ̀ mo kí bàbá wa Táíwò Ògúnjọbí wọ́n ní how many Yorùbá they gave chief chieftaincies in Hausa and Fulani land wọ́n tẹ̀ ní kò rẹ́ ọ́ ní kò rẹ́ relevant ṣé a ti wọ one chance ni àbí báwo àbí mo kàn exaggerate gbogbo tí mò ń sọ yìí torí ẹ mọ̀ ẹ mọ̀ pé mi mò ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe ń gbọ́ ẹ mọ̀ pé ọlọ́gbọ́n lẹ́yìn òmùgọ̀ lèmi ẹ mọ̀ pé àwa kàn ń sọ̀rọ̀ ni bóyá bẹ́ẹ̀ ṣe ń rí ó yàtọ̀ sí bẹ́ẹ̀ mi ṣe rí pé Koiki wọ́n máa worry too much ṣèbí just ordinary oyè ni but ó ń jẹ́ kó yé wa pé oyè yìí wọ́n ò tí ì jẹ́ rí èèyàn kọ́kàn ò tí ì jẹ́ rí tó wà ní outside the southwest of Nigeria tá à ń pè nílẹ̀ Yorùbá ìkọ́ tá a bá sọ pé southwest ilẹ̀ Yorùbá nìyẹn so why did we now refuse or why did we accept to give this title see outsider because what i'm saying now is like we gave i mean we don't have problem if anybody is living with us but why this title tí ọba òfúnyàn kankan rí bàbá mi ẹ má bínú pé mò ń wọ ẹ dà pé ìyá mi nìkan picture bìrì lẹ ẹni this is shocking o Awujale confer title to an outsider unbelievable this is not ẹ jẹ́ ń pin nìyẹn ẹ eh, jẹ́ ń bá yín pin ẹ̀ mọ́lẹ̀ ẹ níṣòro delete ẹ e o ẹ mọ̀ pé òmùgọ̀ lèmi òmùgọ̀ ni mí mò dá kankan mọ̀ mo kàn ń béèrè ni gbogbo tí mò ń béèrè because n tó ń jẹ́ kó yé wa tẹ́lẹ̀ ni pé El-Rufai wà lára àwọn El-Rufai kò ń sèmi mo sọ ó wà lórí Channels Television ó ní àwọn sanwó fáwọn Boko Haram pé ẹ padà àti gbàjọba nísìn Buhari ti débẹ̀ àwọn boko haram náà wọn ò lọ o àwọn náà nídìí ilẹ̀ àwa ah, fi jẹ ọba wọn ní buratai ní òkè ògùn bàbá mi abiodun kílẹ̀ yìí sọ wọ́n ní ọba òjàlẹ̀ really disappointed the few yorùbá who think is a well reserved ẹ má ẹ̀ka wá sọ bẹ́ẹ̀ ọ̀bìkan kó má jẹ́ pé tinubu ẹ mo trust tinubu ọmọ ẹ rántí ẹ̀gbọ́n mi kan tó wà lamẹ́ríkà ẹ̀gbọ́n ẹni ọmọ ló dún ọdẹ tinubu can do and undo ṣé tinubu ló pressurize ọba wa pé kó fi El Rufai joyè because ẹ mọ̀ the word Malam El-Rufai ó ràn pé ti gbàgbé tẹ́ El-Rufai sọ ó ní wọ́ọ̀ bí ẹ má bínú bí ṣe fẹ́ lo èdè yìí kò ń ṣèdè ọmọ aláta ó ní ẹjẹ ń sọ ìní ìwé tó máa wà ìnà kíyàn má máa rò pọ̀ ọmọ aláta ní ọmọ ẹlẹ́ran àwọn tó ń ṣe kò sí nǹkan kan tó ràn but posh lèmi private school ni mo lọ El-Rufai said and I quote there will never be a Christian governor in Kaduna State ẹ rí i pé mo sọ kó dàbí bọ́ tí wọ́n fẹ́ ṣe bí tàwọn ọmọ ẹlẹ́ran El-Rufai sọ pé kò ní wọ́n bí gbogbo Christian kankan dá tó máa jẹ gọ́vnà ní Kaduna the same El-Rufai yẹn la wá rí i pé ó tọ́ka fún ní oyè tí wọ́n ti fi jẹ rí ní outside of our shore should we be concerned or should we just let it pass because ọ̀nà nàìjíríà máa ń jẹ́ kí nǹkan kó pass púpọ̀ kó ìkẹ́ ọmọ sọwọ́ nù wàhálà ìgan ti pọ̀ jù máa pariwo yorùbá nation ìwòtú ló kún pẹ̀lú kí ọmọ ìjẹ̀bú ni mí proud yorùbá èèyàn kan ní ẹ mo ní british citizen ní mí ẹ ti bá wá jẹ́ british citizen kọ́ èèyàn wá ní kí n má jà fúnra mi ni. Gani Oloyede ni Mr. Koiki I bet my chest that our lovely king of Ijebu he can do such a thing ẹ̀yin mọ̀ ni ẹ̀ ń bá wọn sọ ẹ̀ ń bá wọn jí àbẹ́kọ̀ ń bet ẹ̀ má má lọ bẹ́ẹ̀tì kí wọn má lọ ní problem nínú chest yẹn ọlọ́run níjà ní problem because mo trust Tinubu Tinubu ò ṣe trust mo sọ̀rọ̀ ẹ̀yin ọmọ Yorùbá Bola Tinubu, the Jagaban of oh, the, the Jagaban of Aso Rock nisin, we can never trust him. He could push for these chieftaincies. Ọba lè máa sọ fún possible. Tinubu á ní ṣe mi mo wà níbẹ̀ nísìn. Àwọn nǹkan kan wà tá a máa ṣe sí Jẹ̀bú, àwọn nǹkan kan wà tá a máa ṣe fún yín. Ọba ní èmi kúkú mọ̀ kémi ò ń gbowó àgbà nígbà pátá náà. But ìwọ lọmọ ti wà. Àwọn ọba yẹn prefer Tinubu nítorí pé wọ́ọ̀lì àfọ́ọ̀kì Tinubu má débẹ̀ dàn pé Kàtíkù àti Peter Obi débẹ̀. Ìyẹn ló ṣe endorse Tinubu náà and that's why they never endorse Igboho àti Baba Akintoye lórí ìrìn àjò Yorùbá nation ẹ mọ ìgbà tó pè wá sí àwọn palace kan tá a mọ̀ pé wọ́n kàn wá ṣe photo shoot ni ẹ lọ jókòó ẹ ṣe sùúrù ẹ mọ iye àwọn ọba tó pe olóyè Ìgbòho tó ń ṣe kó sọ fún mi mo wà bẹ́ẹ̀ ni lórí ìjókòó tó ń plead tó ń bẹ̀ wá pé ká ṣe sùúrù díẹ̀ ká gbé ọ̀rọ̀ Yorùbá nation yẹn ká sì gbé sẹ́gbẹ̀ẹ́ díẹ̀ ó láǹtí kan tó máa ń wá sọ́dọ̀ olóyè ńgbà yẹn má sọ̀rọ̀ púpọ̀ jù tó bá ti dé báyìí mi lolóyè máa ní àǹtí náà nígbà tí máa túrí wọn báyìí wọ́n wà lára àwọn tó tẹ̀lé Tinubu nínú campaign nígbà tí gbogbo yẹn gbẹ campaign yẹn lọ nísìn so my question is should we be concerned or should we let it pass a máa ṣojú òpin yẹn exactly twelve till onísìn so ó wá ní ká báwọn dúpẹ́ o ẹrù fàáyín kí n báwọn dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ Yorùbá o kò ṣe ọmọ ìjẹ̀bú nìkan ó ní gbogbo ẹ̀yàn ọmọ yorùbá ó ní ká báwọn dúpẹ́ lọ́wọ́ yín pé ọbalẹ̀ yorùbá o ó fóun ní táìtù tí wọ́n ti fún ẹnì kankan rí tó ń ṣọmọ yorùbá. ẹ rí i pé alhamdulilayi rabbil alamin adúpẹ́ lọ́wọ́ jésù kristi adúpẹ́ lọ́wọ́ àwọn òní ilẹ̀ wa pé àwọn bá wa rí El-Rufai láti gbé oyè fún ìyẹn boko haram sponsor ìyẹn ni tó sọ pé kristẹnu ní joyè kankan ní gọ́fnà ní Kaduna èmi kúkú kọ́ mo sọ ó wá ní ká báwọn join àdúrà lẹ́nìí o only because I am now to be recognized as the Gbobaniyi of Ijebu land. I am grateful to Kabiyesi Awujale for the recognition and thank all those who have wished me well and success. Ṣé iná wish ẹ the success? What is in this? Ṣé nǹkan kan penetrate ìyá mi margaret kílẹ̀ ń sọ grandma wọ́n ní the one who reply, who reply said some chief chieftaincies are honorary, honorary but I asked what Buratai did for Yoruba land in Akure indigene for the progress he has no more response owó tiwọn náà wọ́n nìyẹn ìyá mi <laughs> gbogbo ìtọ́ sọ fún yìnyẹn wọ́n kọ̀ ẹ mọ̀ pé wọ́n ná àwọn kọ̀ọ̀kan tó máa sọ fáwa láti jẹ́ kí inú wa kó dùn àti wọ́n one chance báyìí o ìyá mi bólúwa ti fẹ́ ní dùgbẹ̀dùgbẹ̀ tó ń lùmù nílẹ̀ Yorùbá ẹ̀gbọ́n mi triple r ní èyí tí e, e, e, èyí tí wọ is more than one chance we have entered hundred chance kò ní wá jẹ́mi nìkan ni máa sọ̀rọ̀ yìí a jẹ́ ká ṣojú òpó bó ká tó ṣojú òpó who is El-Rufai ẹ jẹ́ ká kọ́kọ́ lọ ka ti Premium Times kọ lórí ẹ̀ ní August yìí exclusive ministerial screening inside SSS allegations against Nasir el It's just an allegation. They might have to prove it. Princess ni hmm, àwọn ọba yìí wàhálà ti dé báyìí o. Bàbá mi ọ̀nà Adé Ọláfọ̀túnni shame on us as Ìjẹ̀bú son and daughters. Ah, báwo ni ṣé wàá ṣàwákọ́lá fi jẹ́ ẹ̀? Kí ló sọ? Ògúnmọ́lá ní Tinubu should keep short. It's not different from Buhari. Hmm. before twenty thirty one Biafran will have scattered Nigeria by God's grace Ogunmola ló sọ bẹ́ẹ̀ ó ní our kings are ẹ eh, má yẹ kí n sọ yẹn kọ́ máa ní Koiki ìwọ ló sọ pé ọba tó ṣe kinní kan ìyẹn ló máa mú lọ fún Gbòho nísìn pé Gbòho control Koiki náà ah, ó tún ti ṣe program kan náà mọ́mọ́ yìí àwọn kan ti wà lórí ètò báyìí nísìn wọ́n fẹ́ wá bí ṣe máa ṣe ọ̀rọ̀ sọ tẹ́ máa gbé lọ fún Gbòho torí olóyè bàbá fi jìn pé nísìn eh, coordinator ah, àwọn àti ń pè mí kẹ́ẹ̀ ń pè mí láti láti ilé o wọ́n lè ṣe program kan program lè ṣe yẹn that's tọ́lá ayé bá sí lórí program wọn wọn kó bàbá busy bó ṣe máa ń ṣe nìyẹn tí bá ti parí program tán bá ti pe chief pé kó control mi àbí nǹkan tẹ́ máa ń sọ wọ́n nìyẹn wọ́n ti pe chief oh, eh, àwọn tọ́wọ́ wà lábẹ́ tó báyìí wọ́n máa ti pe chief láti nàìjíríà wọ́n ti pe chief láti diaspora pé coordinator ẹ̀ àbí spokesman ẹ̀ àbí kí ló náà pè lọ́ọ́ pé kó sọ fún wọn ẹ rántí a ṣe program kan nígbà mo wà lọ́dọ̀ chief mo fi sọ̀rọ̀ yẹn mọ́ púpọ̀ mo kí bàbá kẹ́hìndé ẹ̀gbọ́n mi kan travel padà wá sí nàìjíríà ní láti london ó dẹ̀ ṣèdè london kò tí ì pé twenty four hours wọ́n náà pé àwọn padà ní pé èmi àti gbogbo wa gbọ́dọ̀ yọjú sí palace olóyè ní palace ìbò palace kọ́ polosi ni àlọ palace èyí tí Kóìkì sọ èmi mo sọ <laughs> olóyè kò ní bàjẹ́ pẹ́ Ìgbòho Òòṣà irú tó ń fi <laughs> now ẹ jẹ́ ká gbọ́ kí ló dé tí el ṣe sọ pé òun ò ṣe mínísítà because wọ́n máa screen ẹ̀ though Tinubu fẹ́ push ẹ̀ ẹ̀dá gbọ́n kan tí Premium time. sọ allegations of human rights abuses unguarded public utterances and a purported flood of petitions are the issues advanced by the state security services against the nomination of former governor Nestle El Rufai of Kaduna, Emiko Muso. This is what the Premium Times says. Ẹni tá a wá rí gẹ́gẹ́ bí ẹni tó yẹ ká fún ní gbọ́ba níyì of Ijebuland. Ẹni tí kò ní love for human. Ṣé rántí Dadi Yati? How many people know Dadi Yati? A ti gbàgbé. Dadi Yati was a critic of El Rufai wàláì tàláì súnmọ́ àmọ́ bíi tí bọ̀bọ́ yẹn wà títí di wákàtí ìyá mi Victoria Ajibola Ojo mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ yín mọ́mì grandma wọ́n ní religion don brainwash if you notice most of the southwest Oba are Mùsùlùmí and this part of Fuller agenda to take over Yorùbá land look at Olúwo gbogbo wọn ló máa ṣẹ̀sìn ní àṣẹ Èdùmàrè èèyàn kan ní I won't agree with saying same to Ijebu land I am an Ijebu woman ok Baba mi Baba. òkè owó sọ pé there is an ulterior motive behind this àwọn kan tẹ̀ ní pé Koiki bí akáṣì máa wọ̀rí nípa yẹn my question is should we be concerned because in ti wọ́n jẹ́ kó yé wa according to premium times lórí El-Rufai náà nísìnyí Mallam El-Rufai the former governor of Kaduna state là ń sọ̀rọ̀ ẹ̀ yìí ó ti wọ́n máa fi joyè lénìí oyè yẹn wọ́n ní wọ́n jẹ́rí nílẹ̀ Yorùbá fún outsider ẹni tó kì í ṣe Ara yorùbá ọba wa sọ pé látòrí tèmi a máa dá padà a máa jẹ́ kí ìfẹ́ kó wà láàrin àwa àtàwọn ẹ̀yà ti ìkejì wa ẹja fúnnu lọ́ba ẹja fi jóye torí pé ó máa mú development wá sọ́dọ̀ wa wọn ló máa mú development wa irú development ẹ̀ mú wa ì tí mọ̀ torí pé a gbọ́dọ̀ tún bẹ̀rẹ̀ pé irú development wo bàbá mi Adégbọ́lá sọ pé all these obas are disgrace to we Yorùbás ẹ̀ẹ́ èmi kọ́ mo sọ ọ́ ẹ̀yin lẹ sọ ọ ìyẹn mo ṣe dárúkọ yín Rẹ̀mílẹ́kùn Adélẹ́yẹ sọ pé hmm, ọ̀rọ̀ yìí máa wá fẹ́ wá ga jù báyìí o ah, tí mo dẹ̀ máa rán àwọn ọmọ ìjẹ̀bú tó bá ń ṣojú ọba tó fine tó beautiful àwa rẹni tó lè sọ pé olówó láàrin wa ń bẹ̀ yẹn tálíkà láàrin wa ń bẹ̀ yẹn ẹja fi jẹ gbọ́ba níyì àwa lọ lo elrufai after sixty four years tí bàbá wa ò jalè tí mo ṣí fìlà fún yín bàbá ẹ wá sọ pé ẹ àbí òyìnbó máa ń sọ pé ìyá mi Kristi sọ pé hey ó o must be mo kí ẹ ó ní àwọn alátẹnujẹ hmm. ṣé a lè sọ pé fún ẹ mọ̀ pé nílùú ìta wọ́n ní we should live together in one harmony ṣé eléyìí tó ń ṣe nísìnyí pé so that we can continue to live together in one harmony as Yoruba people with the north ni wọ́n ṣe ni because giving people this kind of you know, chieftaincy is also to create you know, peace between us and the north so that irú ariwo táwa ń pa nísìn àwọn kan á lè máa sọ pé Koiki shut up who the hell are you to be telling us pé a máa pín ẹgbọ́n kan tọmọ Yorùbá kan síbẹ̀ ẹ lọ sórí X which is Twitter kọ́mẹ́ǹtì article, tí mo kà ti El-Rufai ehm, lórí péjì ẹ̀ gangan ẹ̀gbọ́n kan tí ọmọ Yorùbá kan síbẹ̀ ó lè má jẹ́ ọmọ Yorùbá o ọ̀nà oríṣiríṣi fake account ló wà but this is what he said olúbí at ọlá olúwamídé ẹ̀gbọ́n ẹ̀ bó ṣe kọ́ lọ́kàn rẹ̀ nísìn ọmọ forgetamu El-Rufai Gbobaniyi of Ijebuland. The Fulanis are million times good and dependable than the most South-South and the Southeast people to Yorubas. Ah! Àti wọ one chance. Ó dàgbé ẹ̀gbọ́n kan tí mo kà ní sí. Eléyìí ní àwọn Fúlàní wọ́n dájú àwọn south south lọ àti south east àti south east àti south south mo dúró lórí ọwọ́ mi ní àárọ̀ pé kò sí kankan nínú wọn náà tó gbádùn but for now south east náà fẹ́ lọ ẹjẹ́ àjọ tẹ̀ kọjọ lọ south south bá fẹ́ lọ ẹjẹ́ àjọ tẹ̀ kọjọ lọ kò sí kankan tó gbádùn ní gbogbo wa but eléyìí wá ń jẹ́ kó tún yé mi pé n ò rérò eléyìí rí láyé mi o ó tún wá ní fúlàní dájú south south àti south east lọ one million times lórí twitter lélẹ́yìí tá à ń pè ní x ọ̀rọ̀ eleven hours ago ó lè má jẹ́ ọmọ yorùbá kó kàn lo fake account but orúkọ tó wà ń bẹ̀ ọlá olúwamídé ó ní the fulani ṣe òun bí a nàìjíríà ló wà i don't know bí a ta ló wà i don't know bí a fake account i don't know ó ń jẹ́ kó yé wa pé the fulanis are a million times good and dependable than the most south south and the south east people to yorubas malam elrufai we get our hundred percent support come twenty thirty one kábíyèsí lẹ́dùnmáà o ah ìyá mi ní Koiki má má dá wọn lóhùn fúlàní ní bọ̀bọ̀ tó ń sọ yìí o má jẹ́ kó frustrate o ó ń jẹ́ kó yé mi pé ó máa gba hundred percent tiwa ní twenty thirty one the question is has the game for twenty thirty one started. ẹja aṣojú òpó torí mo fẹ́ kí wọ́n wá dáná mo dẹ̀ fẹ́ kí ó jẹ́ èmi mò ń disturb wọn nínú ilé èmi náà dẹ̀ láti jẹun so ẹ̀ka kọ̀ tó ṣe ojú ẹ̀ tẹ́ wà lórí ọláyọmí kóìkì ẹ̀ sọ̀kalẹ̀ wá sí àwọn platforms wa tó kù kí ẹ lè máa gbádùn the last part eléyìí tó kù nísìn ó ní he stood by us arákùnrin yẹn ló sì ń sọ̀rọ̀ el we get our hundred percent support come twenty thirty one he is a worthy brother and a son to us pé brother wa ni ọmọ wa ni ẹ̀hẹ́n ìyẹn el ó ní ó dúró ti Bọ́lá Tinubu ó ní we shall stand by him when it is his turn. El Rufai no come. 2031 is loading. I hope we are all listening. Èmi kọ́ mo sọ nínú comment kan mo ti rí eléyìí o. Ẹ dàn pé wọ́n ní nínú rọ́ ìyàn aró ti tán bẹ́ẹ̀. Bọ́rọ̀ ń ṣe rí nìyẹn. So that means pé orin tó máa kọ ní 2031 ni pé on your mandate El on your mandate El on your mandate terrified. wọ́n ní Bọ́lá Tinubu is not ìtìjẹ̀bú ẹ̀bùn ó ti influence ọba wa báyìí mọ́mì a mọ̀ pé kò ń ṣọmọ ìjẹ̀bú bó ti influence ọba wa. ìyá mi bolúwa ti fẹ́ kó ìkè ọmọ Fúlàní ni ọmọ ẹrú ẹrú so and many people have congratulated El-Rufai in that comment section eléyìí ni Yorùbá has a way of rewarding forthright people kórèdé sànyà lélẹ̀ náà jẹ́ ó ní àwa yorùbá a mọ bá ṣe máa ń fún àwọn èèyàn ní nǹkan tá a máa fi ń dúpẹ́ fún wọn àwa fi ọba wa wá fi ó fi ó fi gbọ́ba níyì ó fi dúpẹ́ fún El-Rufai pé ó tẹ̀ dúpẹ́ tó bá jà pẹ̀lú Tinubu ele ló sọ bẹ́ẹ̀ ó ní Yorùbá has a way of rewarding four tribe people you stood when many were afraid you laid the team that insisted power should go back to the north to the south soon power is coming back to the north just be ready ẹ rò à ń ṣeré pé power ò ní padà sí north ẹ máa sọ pé Tinubu ò ní gbé power fún wọn ó ti gbé fún wọn tán I pity many Yorubas that are thinking Adetunji Adedeji Mokinsa I pity many people that are saying that Tinubu will break up Nigeria or will definitely dissolve Nigeria or will give us regional government. It will restructure Nigeria. It will just try to stabilize the country and then return power back to the north come 2031. Eleni Wale Bowale, you are an outstanding politician administrator and a Democrat. Your work speaks volumes of you and your character tall, stand tall amongst many. Àwọn ọmọ Yorùbá ló ń kọ́mẹ̀ntì well deserved honor from a distinguished royal king. We welcome you into our fold richly and accommodately. I know pé gbogbo ohun táwọn sọ níbí ìbàkú ń ṣe gbogbo èèyàn ló ń gbọ́. So to us tájọ́ ń gbọ́ a lè rò pé gbogbo èèyàn ló ń gbọ́. To some it is just that kò sí nǹkan kan tó wrong pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀. Ẹ jẹ́ ká open phone line yẹn briefly because mo fẹ́ end the program yẹn. Uh, plus forty four ẹ tẹ́ wà lórí TikTok uh, Instagram Ọláyọmí Kóìkì ẹ máa lọ sórí another platform wa thirteen stream we have multiple platforms so that you can enjoy people that are gonna call in tábà dẹ́rẹ̀ tó máa pè i will end the program and i will say thank you so much uh, saturday ó yẹ kí àwọn máa fi sinmi pẹ̀lú family ni but as I always say irú eléyìí kò ń ṣe eléyìí ní bob nasir el-rufai ẹran tí ìgbà kan tó ṣe bob marley lé lórí the same el bob baniyi one of ijebu land àwọn ọmọ yorùbá they are so excited eléyìí ní akọgun first twenty thirty one is already loading only the smart people knows the importance of collaboration influence goodwill instead of arrogancy threat and gaslighting they are already preparing so let's bring some people in through the phone call uh, I'm going to end the Olayomi Koike. Please join me on the other platforms so that you can enjoy those that are going to be calling in. Uh, I can see somebody have sent a request. Tibati Fuilaye, briefly ni tẹ bá ti wọlé tẹ bá ti sọ̀rọ̀ yín tán mo máa yọ yín lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ̀gbọ́n mi gbẹ̀dú wà lórí ètò so mo dẹ̀ ń jẹ́ kẹ lọ púpọ̀ torí like I said ìyàwó mi fẹ́ dáná and I'm holding her because I know she wants to come downstairs ó dẹ̀ ti bẹ̀rẹ̀ sí kitchen gbogbo ẹ̀ máa ṣe pàkàpàkà pòkò èmi náà dẹ̀ láti jẹun ẹ̀gbọ́n òsókè ẹ̀gbọ́n mi gbẹ̀dú ẹ jẹ́ sáré gbọ́ látọ̀dọ̀ tì yín ẹjọ́ èèyàn kọ̀ọ̀kan dẹ̀ gbọ́dọ̀ bu ọba ní orí platform mi o mo bẹ̀ yín torí ìbíbáyé òun ṣe ta máa bú àwọn èèyàn ẹ make submission yín kólúkálukú dẹ̀ ẹ̀gbọ́n sókè ẹ̀gbọ́n mi gbẹ̀gbẹ́ káàárọ̀. ẹni bá fẹ́ bú ọba máa ṣí líǹkì mi ní one hour ní ten minutes twenty minutes time kó wá bú ọba ń bẹ̀. òtítọ́ òtítọ́ èmi náà á darapọ̀ mọ́ yín bẹ́ẹ̀ mo kí ìyá mi comfort mo tẹ́wọ̀n pé ti fowó síbẹ̀ fún mi látẹ̀ǹkan ẹ má bínú pẹ̀lú ọ̀rọ̀ dẹ̀ ni ẹni Koiki our obas are the major problems of Yoruba land they are very corrupt selling out Yoruba gradually to become like Hausas kọ́mẹ̀ntì tẹ̀ ti pọ̀ rẹpẹtẹ níbẹ̀ ẹ̀bọ̀n mo rí ẹ má bínú just reason mo kí gbogbo yín ẹ̀gbọ́n mi gbẹ̀du ẹ̀gbọ́n sókè mo ń gbádùn yín sà. ṣùgbọ́n nígbà tí mo jí láàárọ̀ yìí àwọn látàánú ọba yẹn ti ló ti rí bákọ̀bákọ̀ lára mi. ok. mo wá jí láàárọ̀ yìí mo bẹ̀ sí ń tó àwọn kọ́kọ́ tí mo fẹ́ ṣe jọ. Hmm. ni mo ṣètò wá gbọ́ program ẹ̀ ń sì mo ṣètò wá rí pé. confam confam ni. bàbá níyì hmm wọ́n tà yìí ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ọba wa ṣé bá ń pè ìjà wọn ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ hmm. pé ordinary councillor ó jọ̀gà lé wọn lórí hmm. reason tó fi jọ̀gà lé wọn lórí nìyẹn program tí mo fẹ́ ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo fẹ́ jáde pé ẹ̀yin ọba ẹ̀ẹ́dẹ̀ common to one umbrella kẹfẹ́ sí bèrè fún ráìtì yìí hmm. gàgà kọ́ bèrè fún ráìtì wọn ṣe lẹ́bẹ̀ẹ́ sí tara wọn ní ọ̀pọ̀ ẹ̀wọ̀ tí one o'clock máa èmi àti parí èmi àti parí gbà yẹn èmi náà wá darapọ̀ mọ́ yín àádẹ́ bá yín pin gbogbo ẹni tó bá mi tó ń sọ̀rọ̀ gbẹ̀dú wa kábàtì ní ẹ lọ subscribe torí ẹ̀gbọ́n mi náà máa jáde ẹni tó bá dẹ̀ fẹ́ ẹni tó bá fẹ́ ṣe nǹkan kan sọ́ba ẹ lè wá sọ́dọ̀ tiwọn ẹ ṣe gan ni ẹ̀gbọ́n mi gbẹ̀dú thanks so much ee mo ti mo jẹ́ kọ́ láǹdì tán ẹ ṣe gan now ẹ jẹ́ ká ṣojú òpó plus forty four whatsapp ni seven zero no plus four four seventy four zero four four zero five nine one seven this is the time that tell you not ṣe shake any tẹ́lẹ̀ dá eh, bishop briefly náà ni kíákíá kákọ̀ gbọ́ ìtòlúkálukú máa sọ ẹgbọ́n sókè bishop Yeah, adesina gbọ́ yín sà. ẹ káàárọ̀ Koiki ẹ káàsán jàre ẹ kú iṣẹ́ most of àwọn kan tí mo fẹ́ sọ mo note it down I will take you one by one kí n má lọ gbàgbé now firstly àwọn èèyàn ń gbọ́ ẹ o kò sẹ́ni tí ò mọ Koiki ní nàìjíríà kò ń ṣe ilẹ̀ yorùbá nìkan kò sí ẹ ó mọ̀ pé ibi mi wà kò sí ó ń ya èmi ó láwọn ibi míì gan tí mo dé tó jẹ́ pé màá máa gbọ́ tó ń sọ̀rọ̀ àwọn èèyàn tó ń sọ̀rọ̀ àwọn tí mo ti expect tó máa máa so your, your message is going far dúpẹ́ fọlọ́run thank you so much. wọ́n pé wọn gbọ́ kó ìkí ẹ̀ irọ́ nìyẹn kò sẹ́ni tí ò gbọ́ o. thank you so much everyone. ada wọn then tó bá rántí gbà tí sọ̀rọ̀ on media some uh, tẹ́lẹ̀ and we are talking about structure for M1. bẹ́ẹ̀ni sir bẹ́ẹ̀ni yeah. tó bá mọ eh, submission tèmi nínú àwọn submission yẹn mo ní the first thing is kọ́kọ́kọ́ lé gbogbo àwọn ọba yẹn léré hmm. that's my submission mo ní àwọn gangan ni wọ́n jẹ́ informant fún military gbogbo hmm. àwọn ọba from from the first from the from the uh, category wọn yẹn náà first class second class third class gbogbo àwọn hmm. kìíní yẹn hmm. tó bá di pé ẹmu à ń ṣẹlẹ̀ nílé ẹ mọ̀ pé wọn wọn ní rẹ̀ ń tán fẹ́ mú ọ̀rẹ́ ni yàn mọ́ ní bọ́ọ̀dì. yẹ mo rántí mo rántí submission ni mo rántí submission ni. àwọn ọba yẹn náà máa lọ bá straight àwọn ọba yẹn ló mọ àwọn tó wà ń community wọn. Mm so mo ń sọ that time mo àwọn bá ẹni tí ò bá ti sí ọba the military or the defence or whoever want to calm the situation that they will be confused àwọn gan máa jápa tí wọn ló ti dàrú ni wọn máa jápa. Hmm. Because those traditional rulers, they are the first security and the leader and the owner of the territory or the land or the area. Okay. So tó tó bá ti kọ́kọ́ mú àwọn àwọn ló máa máa sọ ibi tí àwọn tó ń da area láàmú tán mọ̀ so that they can calm everything down tán bá ti ń lọ mú àwọn ọmọ yẹn. Okay. So I said that that time. You people should forget integrity for any of our traditional rulers. So in Nigeria for now, mm. don't trust any king. Yo wọ́n jẹ nínú nàìjíríà and àpò ìkòkò ọbẹ̀ wọn náà ní nàìjíríà forget wípé wọ́n jẹ ojú ọba kan fúlàní gbé ọba kan ó kú iṣẹ́ ọwọ́ ló jẹ yẹn at ìyẹn jèrè iṣẹ́ ọwọ́ ẹ tún jẹ́ ká máa rántí ọba tí wọ́n pa tí fúlàní pa màá rántí orúkọ màá gúgùlẹ̀ nísìnyí. Eh, ọba olúfọ́n olúfọ́n ọba olúfọ́n ọ̀fífọ́n hmm. kì í ṣe òun nìkan ni fúlàní pa àwọn fúlàní ti pa àwọn third class and second class king káàkiri state dáadáa ìjọba hmm. kan náà gbé ní. ẹ lè má gbóhùn mi for thirty seconds bishop mo kàn fi lọ sókè ní ẹ máa sọ̀rọ̀ lọ but àwọn èèyàn ń gbọ́ yín. yà ọjọ́ kidnap ọba kan níjẹ̀bú gbóná wọ́n pa sínú gbóná lẹ́yìn tó gba ransom. so So that that those are those, so that there is no need of uh, uh, being disappointed at what they are all working together with the politicians. And when the politicians are confused, they go back to this traditional king. So they they they are they are all together. So e, e, e, èmi ò nǹkan tèmi kàn máa sọ lórí ẹ̀ is that. Um, mo ò mọ ẹ̀ṣẹ̀ tí Yorùbá ṣẹ̀. Uh, I know that you are uh, okay. You soon be back on the seat now. Mo ò mọ ẹ̀ṣẹ̀ tí Yorùbá ṣẹ̀ tí àwọn ará ìlú tí wọ́n bá ń wo ìgbésẹ̀ tí àwọn ọba aládé wọn tí wọ́n ń gbé tọ́dẹ̀ mọ̀ pé kò bá. Uh, instruction àwọn alálẹ̀ mu àwọn àwọn afọbajẹ wà bẹ́ẹ̀ gbogbo wọn tán bá ti gbowó tí wọn ò lè sọ̀rọ̀ mọ́ then a ní àwọn tó jẹ́ pa dífàlà fún ọba ọba kábíyèsí láti ní babaláwo kan so tí babaláwo yẹn bí adviser tó bá ti ń sọ fọ́ba tọ́ba ò gbọ́ràn bóyá ó fún ọ ló wá gbẹnu dákẹ́ ni now the last hope is àwọn ará ìlú fúnra wọn ok gbádùn ibi sọ mo ti lórí ìjókòó padà ẹ bá ṣe kíákíá tó náà uh, ló ti fẹ́ hmm. yeah the last hope the last hope is àwọn aráàlú láti dìde wọn láti dìde tí ọba yẹn pé kò lè ṣeé ṣe táràlú bá ti dìde tí gbogbo ọba kò ń ṣe gbogbo àwọn olóyè yẹn ló máa support nǹkan tó bá fẹ́ ṣe but wọn lè sọ ọ̀rọ̀ nítorí wọn máa fún wọn lówó àbí kọ́ máa yọ wọn lóyè ẹ mọ̀ pé ọba ọba Yorùbá is like a, a is a monarch is a military mm. and a and a civilian ruler that's the authority of a king in okay. Yorùbá like a military and a uh, and a monarch mm. that's it ó yàtọ̀ sí ọba ti ọba ti sin is not a military mm. is an administrative monarch. Okay. But nílẹ̀ Yorùbá ọba tí ọba tí Yorùbá is a military and an administrative monarch. Okay so so so that that that àwọn aráàlú ló máa dìde ẹ tẹ bá wo wípé nígbà wọ́n fẹ́ fi fúlàní kan náà jẹ oyè ní adó èkìtì àwọn aráàlú dìde wọ́n ní wọn wọ́n ní wọn gbà hmm. wọ́n sọ̀pù ẹ̀ wọ́n sọ̀pù ẹ̀ wọ́n fẹ́ fi fúlàní kan náà jẹ oyè ní ó ní ó níbi méjì báyẹn náà tó fẹ́ fi fúlàní joyè táwọn èèyàn dìde so tí tí tí tí ìjẹ̀bú ló dé báyìí sìn àwọn ìjẹ̀bú keep quiet tó ti fi jẹ́ kò sí wàhálà plan Fúlàní is that wọ́n rí pé cattle rustling strategy ò ṣiṣẹ́ ẹ lè fi màálù wá gbalẹ̀ kò ṣiṣẹ́ àwọn Yorùbá dìde Ìgbòho dìde gbogbo wọn lé wọn padà so the next strategy now is to come through relationship with the kings strategy yẹn náà ni wọ́n lò pẹ̀lú irú àwọn olúwo àǹkó tó jẹ́ bọ́ fún wọn níyàwó they want relationship with the kings so that it will be difficult fún àwọn um, control authority ilẹ̀ yorùbá wọn yẹn to dissociate with fulani wọn ní ẹ ti ẹ̀jẹ̀ yìí ti papọ̀ pé àti di kankan náà so pé ẹ ní lè lọ my brother my brother our people should call the bluff of all these traditional rulers ọmọ àlè ni wọn. I don't bloody care from where whoever integrity táwọn míì ti gbogbo wọn nǹkan ti change mọ́ wọn lórí nǹkan ti change mọ́ wọn lórí that's why I text you I say we shouldn't accept this so eh, it depends on the Jebu people if they will take that tó bá jẹ́ pé Àkúrẹ́ ilé ìdìbẹ́ ṣẹlẹ̀ ẹ̀sìn máa dé Àkúrẹ́ láàárọ̀ ìyá máa dábẹ́ ẹrú ni ọmọlé ọba lèmi lákùrẹ́ àti ẹ̀ṣọ́ máa lè we can't do that. Mm. You okay. can't do that. Okay. Now, finally, so that some other people could call in. Now, uh, you talked about that audio local. Bẹ́ẹ̀ni. We need information about the Iliaje. Okay. I, how I... the Iliaje was, how is our deity. How okay. Ile was lifted from Lagos State to central London. Hmm tí wọ́n dẹ̀ ń lo àṣetọ́rìtì níbẹ̀ tó ń pawó fún wọn níbẹ̀ òrìṣà ilẹ̀ Yorùbá ó sì nídìí látẹ̀kọ́ wọ́n dẹ̀ gbé lọ sí London wọ́n lọ fẹ́ ó dẹ̀ ajé fún wọn lówó ńbẹ̀ ìwé hmm. bọ́ ṣe ń ṣe bọ́ ṣe ń ṣe eh, Ọ̀ṣun Òṣogbo yẹn ajé Ọ̀ṣun Òṣogbo yẹn bẹ́ẹ̀ náà ṣe ń ṣe ní ìsàlẹ̀ Èkó tẹ́lẹ̀ láti ìgbà yẹn wọ́n sí wọ́n ta wọ́n ta òrìṣà fún yìí wọ́n gbé wọ́n jìjì wọ́n gbé lọ hmm. wọ́n sí níbi wọ́n gbé lọ. so that's why Èkó Èkó stop Èkó stop that thing because the deity is no longer there. Ọ̀ṣun Òṣogbo Òṣogbo ṣe ṣe tiwọn because the deity is there. that is why òjijì òjijì déètì yẹn lásán òun ló sì ń jẹ́ kí ọmọ ajé máa tọ́ ìkó máa tọ́ ìkó wá. Hmm dè ní òjijì òjijì déètì yẹn wípé ibẹ̀ ibẹ̀ ló ti kọ́kọ́ wà ló sì jẹ́ kọ́rọ̀ ajé máa tọ Èkó wá lèmi ká má wàá sọ wípé déètì yẹn wọ́n gbé padà wá kíní wa ó fún UK lówó lọ́hùn yẹn àwọn èèyàn ń lọ síbẹ̀ wọ́n sọ tẹ́bá tẹ́bá tẹ́bá lọ sí central london tẹ́fẹ́ lọ sí ilé ajé ọ̀dẹ̀kọ̀ ilé ajé síbẹ̀ ṣé ilé ajé èdè òyìnbó ni pẹ̀lú gbogbo owó ẹyọ gbogbo yorùbá ó dẹ̀ wà ó dẹ̀ wà níbẹ̀ tẹ bá fẹ́ wọ ọbẹ̀ máa sanwó ẹ máa lọ ṣàdúrà ajé níbẹ̀ gbogbo àwọn nǹkan nǹkan wa bẹ́ẹ̀ we need a question and a report. Oda. How that thing is uh, We work on that again. Àṣìṣe lè lórí. Then we can know mm. how we can know how we take it back. Okay. We want all our things back. Oda. Àṣìṣe lè lórí. Bishop. and finally, so, finally, before I go. Ah, please ẹ máa jẹ́ kí àwọn èèyàn wa tó ń comment come máa understand tí a bá ti ń sọ̀rọ̀ àṣìṣe àwọn leadership wa káwọn èèyàn máa yọ religion kúrò bẹ́ẹ̀ don't say ẹ̀sìn àjèjì as take over ẹ̀sìn this is not ẹ̀sìn àjèjì this is not because i'm a christian or i'm a muslim or i'm an ìṣẹ̀ṣe the what is happening in the the uh, the the eh, morality the degradation of moral àwọn èèyàn wa ò ní moral standard anymore either they are Christian, Muslim, or Isheshe. That's why you have the traditional ruler with all uh, uh, with all that. Look at what you, you so-called uh, uh, uh Oriade of Ijebu so doing. It, it, it, the man they didn't know until the people rise up to him. Kún àrùn oh, oh, iye máa sọ padà wípé ó dà pé àṣìṣe lòun ṣe yìí. But people kept quiet so he hmm. will write on. Afternoon, Mr. Mr. Vic. Ẹ ṣe Well, we still have the last, uh, you know, 30 minutes. I know uh, Bishop has taken much of our time, but, uh, you know, with a lot of explanation there. Eba Ashini, you know, just brief, brief, brief, brief, so that we can be able to, uh, you know, uh, just get your input as well. So, mo rí ìtàn àwọn tó ti pè so that uh, we can hear from your end as well. Ni ìlú ni wọ́n máa fi malam El-Rufai jẹ oyè ní èní bọ́ba níyì ló máa fi jẹ ẹgbọ́n sókè alàgbà wa Hello? Hello? bí ẹni yẹn àmọ́ tó ṣẹlẹ̀ it doesn't seem that we can hear what you're saying. ẹ já lọ sọ́dọ̀ mọ́dà wa náà kan gbọ́ látọ̀dọ̀ wọn mo kí gbogbo alẹ́ nǹkan sí o ẹ gbóhùn sókè. ẹ ṣe gan ni boss boss. ẹ káàsán mo kí gbogbo ọmọ Yorùbá ó ṣe ni láàánú pé àwọn bá wá wọn ò mọ nǹkan tó ń ṣe it's a pity yorùbá àwọn ọba wa wọ́n ti fẹ́ ta ilẹ̀ yorùbá very soon wọ́n á sọ yorùbá di yorùbá fúlàní that's what they will turn yorùbá land to àwùjalè of four people kí ni ẹrù fàáyé lè gbé fún wọn and i have a belief pé. Eh, Tinubu ló bá ìtáìtù yẹn fún El-Rufai. Hmm. Just to have the uh, support of El-Rufai eh, eh, ní gọ́fìmẹ̀ntì yẹn pending eh, the time tí power àtún fi padà lọ sọ́dọ̀. àánú Yorùbá ṣe mí o we are losing it day hmm. by day hmm. day by day. kí àwọn ọmọ Ìjẹ̀bú kọ́ dìde kọ́ lọ bá ọba yìí hmm. wọ́n gbọ́dọ̀ lọ sí gbọ́ fún bàbá yìí bàbá yìí ò ń ṣe bàbá Yorùbá wọ́n kàn ní kó má máa bú àwọn ọba ni àwọn ọba yìí ó yẹ ká ju òkòkò ló yẹ ká jù pa wọ́n àwọn ọba yorùbá wọn bẹ̀rẹ̀ sí ní fi àwọn fúlàní jẹ oyè rádaràda nílẹ̀ yorùbá tó bá yá àwọn pípù yẹn máa gbálẹ̀ yorùbá they are hmm. it's a pity it's a shame shame on this upper for doing this ó burú jáì pẹ̀lú gbogbo nǹkan tí ó ń ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá ṣé oyè jíjẹ tiẹ̀ ní next tó yẹ ká máa sọ. Hmm. Is this the right thing to be doing at this particular time? tí everything wà upside down ìyá ń jara ìlú ebi ń pa wọn wọn ìlú òrojú ìlú ọ̀ráàyè ẹlẹ ń fi èèyàn kan joyè ah it's a big disgrace i'm hmm. really sorry to say this. Hmm, bí ó ṣe ń bí mi nínú ti máa rí access sí bàbá yìí nǹkan tí màá ṣe mi ò lè sọ síta hmm. personally hmm. personally mo lè ṣọ́ọ̀kì yẹ kó má lè mí mọ́ what a disgrace àwọn bàbá yẹn má dẹ̀ wọ́n máa useless kẹ̀ hmm. uh-huh. a big disgrace àwọn báyìí big dis gbogbo wọn ni ẹwọ́ wọn ni wọn ò tí sọ̀rọ̀ kà sọ̀rọ̀ ó gbéra èèwọ̀ wọn ni ó lọ bá kí lélẹ́ẹ̀tọ́ ti mọ́lé The central bank. Eh, Emefiele. Emefiele. ó lọ bá ní prison kí ló ń ṣe àwọn ọba wa àwọn ọba wa orí wọn pé i'm sorry to use that word orí wọn pé rárárárá àwọn ọba yorùbá. Hmm. Ah, ó mà ṣe ó mà ṣe fún àwọn ọba wa o ó ṣe fún wọn àwọn alálẹ̀ yorùbá máa bá wọn jà o ṣé rí gbogbo wọn bá ṣe ń kú àwọn alálẹ̀ yorùbá ló ń pa wọn àwọn alálẹ̀ Yorùbá máa lu àwọn ọba wọ̀nyí pa very soon bẹ́ẹ̀ kọ́ máa da ilẹ̀ rú kán tó lọ kọ́ máa ba Yorùbá land jẹ́ kí wọ́n tó sọdá síbi tán lọ because àwọn alálẹ̀ Yorùbá máa tó pa wọ́n nǹkan tí mo fẹ́ sọ nìyẹn I'm really upset it's a disgrace eh. to Yorùbá land ilẹ̀ yorùbá ni à ń ah. sọ̀rọ̀ yìí ah inú àwọn màmá wa wọ́n ní inú àwọn ò dùn rárá sí nǹkan tí àwọn ń rí táwọn ń gbọ́ yìí pẹ̀lú ọba tí à ń pè ní àwùjalẹ̀ a lot of us respect mo kí bàbá wa mo kí ẹ̀yìn ìyá wa eh, hello. ẹ ètò sá. ẹ káàbọ̀ sórí ètò ètò ni ẹ sà. ẹ ètò bàbá mi ẹ wo ohun yóò ní ha ẹ updating tí ẹ ń fún àwọn ọmọ yorùbá adúpẹ́ lọ́wọ́ mo tún fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ bàbá mi professor Adébánjí mo dúpẹ́ lọ́wọ́. Hmm bàbá mi Ìgbòho Òòṣà ìmọ́lẹ̀ Yorùbá ilẹ̀ Yorùbá hmm. orúkọ yín ò ní parẹ́ pẹ̀lú àṣẹ Ọlọ́run. Mr. Koiki ẹ má yẹ kí n parọ́ fún yín lórí ọ̀rọ̀ bàbá wa tán fi ẹrù fa ìjòyè. Bẹ́ẹ̀ni sá. Ọmọ Ìjẹ̀bú ni mí hmm. ojútì ló jẹ́ fún mi. ojútì ló jẹ́ fún yín. mo dé mo débi iṣẹ́ mi ní àná tẹ́bá news yìí ti kárí o ọmọ Ìgbò ọmọ Ìgbò ó eh. wà lára àwọn tó bú mi. Hey. Eh. But you claim you are from Look at your the the Olori Oba of hey. Ijebu. Bàbá mi ní parọ́ fún yín, mo ojú tì mi ní parọ́ fún yín bà, mi ní parọ́ fún yín. Hmm. Ojú tì ló jẹ́ fún ìran Yorùbá, kì í ṣe pé bí ọmọ Ìjẹ̀bú nìkan ìran yorùbá ojútì ló jẹ́ fún wa mr hmm. Koiki mo dẹ̀ mọ̀ pé ọlọ́gbọ́n ló wà lórí platform yìí tí a bá wò ó hmm. ìṣẹ̀ṣe oòrùn àṣìṣe tọ̀wọn bàbá wa ṣe ìkìdẹ̀ hmm. ṣe àṣìṣe ìfẹ́ tí àwọn bàbá wa ní tó fi allow tó fi allow another tribe another religion coming ẹ mọ̀ hmm. pé òun ló pa wá lára lénìí tó ẹ pé religion yẹn wá jọba yìí pé ìṣẹ̀ṣe máa parun sẹ́ẹ̀ hmm. ẹni tẹ́ gbà ní àlejò kó wá gbé nínú ilé yín hmm. kó wá fẹ́ gbalé mọ́ yín lọ́wọ́ bàbá kí la fẹ́ pè yẹn ṣe ṣé mo rí pé àṣìṣe yẹn òun ni ìtawà yúùtù náà tó ń ṣe lórí ọ̀wọ́n bá wa báyìí kò jẹ́ ká gba ilé because ọ̀wọ́n bàbá yìí ti ń dàgbà wọ́n ti ń ta ogún wa ọgbọ́n àwa youths wọ́n ti ń tà á fún ará ìta lójú wa. Hmm. wọ́n ń ta ogún wa <laughs> ẹ̀sà mísà Kóìkì tí a bá ṣe environmental gbogbo ilẹ̀ Yorùbá lórí ọ̀wọ́n ọba wa bóyá la máa rí ẹni tó ní adé ìṣẹ̀ǹbáyé mọ́ gbogbo wọn ti tà dànù. lórí ọ̀rọ̀ brọ́dà mi tó sọ̀rọ̀ nípa ajé tó gbé wá sí London yẹn bẹ́ẹ̀ni nítorí ẹ̀yin ò pé nítorí pé anybody ò sọ̀rọ̀ ńgbà yẹn náà ṣe gbé ọ̀rọ̀ ajé nǹkan tí àwa fi ń ṣe ajé òun ló fa a lot of ọmọ Yorùbá tí a fi wá ń ṣerú nílùú òyìnbó and struggle just like ẹrú la ń ṣe sà. and struggle ni wàláì kò yẹ lọ́pọ̀lọpọ̀ kàtó mo ti rí nọ́mbà yìí kàtó sọ̀rọ̀ immigration fifteen years ní tọ̀dọ̀ tèmi tẹlòmíì kọ́lọ́n bá ń tètè yanjú ẹ̀ fún yín ẹlòmíì sì wà lẹ́nu ẹ̀ báyìí fifteen years ló take mi láti sọ pé àtẹ̀ kọ́kọ́ fi gbà kankan lọ́wọ́ wọn kọ́ máa fi lọ nàìjíríà tó fi padà fi ṣiṣẹ́ fífa gbòòrò ẹgbọ́n sókè ẹgbọ́n mi ń gbádùn yín. mi ń ṣe ọmọ ìjẹ́bóde ṣùgbọ́n ọmọ ìjẹ́bó Hmm. tí ọmọ ìjẹ́bọ̀dé bá jáde lójúde ọba next year á jẹ́ pé ẹ̀ lójútì ládùúrú bí wọ́n ṣe organize ojúde ọba àárí ẹni tó lè mú jáde nínú organizer bó ṣe gbọ́ba gbọ́ba níyì definitely gbogbo ẹ̀yin dẹ́n ṣe organizer ìjẹ́bọ̀dé ojúde ọba definitely ọba ò recognize yín ẹ̀ lè gbọ́ba níyì rárá nìyẹn fúlàní ọmọ fúlàní ẹni tó jẹ́ boko haram sponsor sponsorer lẹ́yìn wá ni ọba wa mú ipe kó jẹ bọ́ba níyì ẹ̀ rí bójú tì ní fún gbogbo ọmọ ìjẹ̀bù ẹ̀táàlì is a big slap àti abáde ń wòran ẹsà mr Koiki ẹ mọ̀ pé agbára social media òun ló ń jẹ́ kí àṣírí lot of things máa tú nílẹ̀ Yorùbá ní ayé ìgbà tí Ọbásanjọ́ wà lórí oyè ṣe mọ̀ pé gbà yẹn náà pa Bọ́lá Ìgè social media ọtí sọ ariwo yan dẹ̀ ta mo kàn lọ print eléyìí torí àwọn tó wà níwájú ẹ̀ lè má lè máa rí ẹrù fà dáadáa mo kàn mọ̀ mọ̀ lọ print eléyìí ẹ má sọ̀rọ̀ lẹ́gbọ́n mi hmm, àwọn tó wà nídìí ọ̀dà platform lè má rí nǹkan. ìgbà tí Ọbásanjọ́ wà ń bẹ̀ ìgbà yẹn náà pa bàbá wa Bọ́lá Ìgè ṣe pé social media àgbọ́jọ́ stéde ní nítorí kò sí social media. ẹ parọ́. ṣe mọ̀ pé nígbà tí wọ́n fẹ́ ṣe ọṣẹ́ fún bàbá wa Sunday Igboho social media ó draw out. òun ni o. Ọlọ́run jẹ́ ká lò wọ́n ó lò wá láti gbà wọ́n jáde kó lè ní hmm. kó. ṣe torí pé nígbà tí Tani Ọlọ́run tí ó ṣẹlẹ̀ ah, ah, náà Ọlọ́run ló social media láti gbà kúrò lẹ́nu ikú. Hmm. the same thing sir tí a bá àlá òkè eléyìí lọ ẹ má yẹ kí n tọ̀ yín sir. Hmm. ọmọ fúlàní máa béèrè oyè ọba nílẹ̀ yorùbá lọ́jọ́ kan ọmọ fúlàní bẹ́ẹ̀ ni sàyẹn lọ́kọ́lẹ̀ ah. kì í ṣe ní kìdẹ̀ ń ṣọ̀la kì í ṣe ní sà kìdẹ̀ ń ṣọ̀la pẹ̀lú gbogbo ṣé wo bóyá fi El-Rufai joyè yìí ó máa mú ọmọ ẹ̀ wá lábẹ́lẹ̀ tó máa fi joyè tọmọ yẹn máa wà ń bẹ̀ permanently. Hmm. àwọn bàbá wa yìí wọ́n ti dàgbà wọ́n ti ń lọ tí hmm. àwọn ọmọ youth tá a bá ti sọ̀rọ̀ for now wọ́n ti jà jẹ́ pé wọ́n ti rí pàwá yorùbá a máa pariwo ni we need to do something sir ẹ má kí n tàn yín tó bá yẹ pé petition la fẹ́ kọ lórí ọba wa ìjẹ̀bú òde ni ẹ jẹ́ kí gbogbo wa gbọ́. àwọn èèyàn máa agree àwọn èèyàn máa agree pẹ̀lú yẹn gbọ́n mi gbogbo wọn lọ ní pé tẹ́ ń sọ yìí ó máa mú yes yes wá pé tẹ́ ń sọ yìí ó mẹ́rin sáǹsì. ẹ sà mí ní parọ́ fún yín o because plan yìí kì í ṣe plan ẹ̀ ní ẹ má jẹ́ ká wòran kan ta gbogbo property wa lójú wa ọwọ́ bàbá yìí ti dàgbà ọdún mélòó ló kù fún wọn àwa youth tá wà tá a ń zù tá plan láti padà sílé àwa ẹnìyà máa jẹ máìkì ntọ̀yìn tẹ́bá tẹ́bá ṣí gbogbo ilé ọ̀wọ́n ọba wọ́n ti ta gbogbo adé ìṣẹ̀ǹbáyé wa tán fún àwọn ará ìta nítorí owó ọba tẹ́rí tó gbé ṣéènì ńlá sọ́rùn iṣẹ́ wo ló ń ṣe kó tó dèbí ọba wọ́n ti ta gbogbo property ilẹ̀ yorùbá nǹkan tá a fi ń ṣe agbára nǹkan tá a fi ń jẹ́ yorùbá eh. ẹ wò ó àwọn àwọn àwọn Brazil gbogbo agbára ilẹ̀ Yorùbá ti ń ṣí lọ sí Brazil wọ́n ti pa wàtá ní agbára yìí àmọye ẹ̀ àmọye ẹ̀gbọ́n mi àmọye ẹ̀ ẹ má sọ pé àmọye àmọye ẹ̀gbọ́n mi àmọye ẹ̀. ọjà ẹ sà ọjà Mr. Kobeki àmọye wọ́n eh, fi àlejò ìjọba lójú wa wọ́n fi àlejò eh, ìjọba lójú wa. bí àtètè gbọ́ náà ni àtètè gbọ́ làṣẹ tètè sọ̀rọ̀ sí i àtètè gbọ́ náà nẹ̀gbọ́n mi wọ́n rápẹ̀ mọ́lẹ̀ ni àmọ́ tí Tinubu ṣe báyìí torí Elédùmarè Ọlọ́run ṣàánú wa báyìí mo láìkọ̀rọ̀ tẹ́ sọ́mọ́ ẹ pé àwọn bàbá yẹn ti ń dàgbà tàbá Ọlọ́run jẹ́ kọ́túwọ̀ kọ́lọ́rọ̀ mi àgbàdúrà kú fún wọn nígbà tí mo rí bàbá Adébánjọ pé ah, bàbá yìí ti ah, restructure yìí mo ní bá dì ẹ jẹ́ àṣe Yorùbá nation àwọn ah, ẹ̀yẹn máa tẹ̀ síwájú àjẹká wọn ní bàbá nìyẹn páwọn àti mo rí bàbá wa ikú bàbá yèyé privilege ni mo béèrè láọ̀dà bàbá mo dọ̀bálẹ̀ fún wọn mo ní ẹ̀mí ah, ni ẹja ń gbé máìkì sí lẹ́nu pé yorùbá nation wọn náà kọ́kọ́ tó sọ fún mi gbà yẹn pé ah, àwọn bàbá yìí dẹ̀ ni gbogbo àlà ń sọ báyìí nísìnyí bàbá ikú bàbá yèyé àwọn ti wájà kọ́lọ̀ ń jẹ́ kí bàbá dé bá àjọ káwọn pẹ́ fún wa kí la máa ṣe sọ̀rọ̀ báyìí o. brọ́dà mi brọ́dà mi tó sọ̀rọ̀ lẹ́ẹ̀kan yẹn hmm. wọ́n ní ará ìlú ló lè jà pẹ̀lú nǹkan tí ọba wa ṣe yìí ara ẹ má kí n tó yín sá ọ̀wọ́n aráàlú ò lè ja anything the reason is that ṣé àwọn tó yẹ pé wọ́n ń tan data wọ́n ń pa data lọ́wọ́ yẹn lọ́ọ́ fẹ́ rí nǹkan tó ń lọ ni. àníyàn kan one hundred naira làwọn sì load ọ̀nà ti tán one hundred naira. thank you thank you. nígbà tí yan one hundred naira data. àwọn eh, ẹlòmíì gan òru náà ń tan data wọn kọ́ má lè yọ. ẹ hmm. sà àwa tá a wà lábúrọ̀d gangan la lè fight battle yìí mí ní parọ́ fún yín the hmm. best solution náà ni yorùbá nation gbogbo ipa fẹ́ lọ gba ajé wa padà tá a bá tí ì gbalẹ̀ yorùbá sáà àmú ẹjẹ kọ́kọ́ dìlíbà fún bàbá Akíntóyè kí wọ́n fọmọ Yorùbá ní nǹkan tọ́lọ́pàá sọ sí mi tọkọ padà sí mi lórí ọ̀rọ̀ sculpture tí mò ń sọ̀rọ̀ yìí sculpture tí orí olókun tó wà ní London lẹ́tà yẹn ló wà wájú mi ah. àná ni mo ṣẹ̀ gbà láti October mo ti bá wọn fa wàhálà yẹn pé mo need information lé lórí but ó ní nǹkan tó sọ fún mi màá ṣàlàyé fún gbogbo ọmọ yorùbá lẹ́tà ẹgbọ́n òsókè ẹ̀gbọ́n mi ká tó lè jẹ́ kẹ́ lómi wọlé ṣé pé tẹ́ ẹ̀ sọ nísìnyí pé àṣẹ àti wà ní one chance báyìí ni ọmọ yorùbá kan sọ pé ó da fún relationship àwa àti north ìtí mò ń kà lórí twitter nìyẹn wọn ló da fún relationship àwa àti ah. north. ok kí yorùbá mélòó ni north fi jọ ló fi jẹ gbọ́ba níyì nílẹ̀ wọn yorùbá mélòó ló fi jẹ gbọ́ba níyì Hmm. ṣé dandan ni ká ká máa ká máa ká máa embrace wọn ni pé ẹjọ́ wa máa wá ṣe dandan ni. no hmm. we don't need that. esther mr koiki àwọn láti ṣe mistake o the reason mistake ni pé nígbà tí wín nígbà tí ọba ìwérelé tí wọ́n ń pa èèyàn ní ìwérelé hmm. mistake ta ṣe ni wípé nígbà tí wọ́n ń pa èèyàn ní ìwérelé ó jẹ́ ká fi ọba yẹn ṣe example. wọ́n pààyàn ní ìmọ̀ fi. ẹ má ẹ̀ka fi gbẹnu sọ̀rọ̀ ẹ̀gbọ́n mi ẹ̀ ká máa ẹ̀yẹ́ ká máa ẹ̀jọ́ ẹ̀yẹ́ máa ẹ̀ka fi ẹ̀jọ́ rẹ̀ ṣé gan ni ẹ̀ mo ti rí ibi tẹ́ ń lọ ẹ̀mọ̀n làwa máa ń pè é tẹ́ bá ti sọ pé ẹ̀mọ̀n ló ti yá àwọn èèyàn ẹ̀mọ̀n ni ibẹ̀ la ṣe máa end up sí ẹ̀ má ẹ̀ka fi gbẹnu sọ̀rọ̀ ẹ̀mọ̀n oh, ẹ̀mọ̀n yẹn ni Bishop Adesina ń sọ lẹ́ẹ̀kan pé ẹ mọ̀ pé ẹ̀mọ̀n nìyẹn tó bá ti ṣẹlẹ̀ irú ogun àwọn ọba yẹn àmì ìmí bí àwọn ní mú pátá jáde we wait till then ẹ ṣé gan ni ẹ̀gbọ́n mi ẹ bá ń kí àwọn ará ilé ẹ bá ń kíyàwó àkúpalẹ̀ mọ́dún ẹ ṣé gan ni. ẹ torí èèyàn ọlọ́gbọ́n náà lẹ máa ń gbọ́ program mi náà mo ṣe ń ṣètò pé kódà wọ́n ti bí mi pé ìgbà mélòó ló kù tí máa fi ṣe tán mo ní ten ten minutes tẹ̀sẹ̀ wọ́n ti máa ń bí mi báyìí ten minutes ẹ̀ so ẹ̀yin tẹ́ kù tá a máa sáré pè náà ẹ kò bá wa ṣe ní under two two minutes ni ẹ̀ eh, tiwa ni pé àròlé Odùduwà ìṣojú ìmọ̀ àlọ́ṣe ìfi ń jọ fi ẹrù fa fi ṣe Oya, Mr. Adams two minutes náà nílé jẹ́ kẹ́ni kankan tó pẹ́ púpọ̀ ó yá ẹ bá a ṣe ní kíákẹ́ ẹjọ́ àwọn ará ilé mi ti fẹ́ jẹun. Eh, ìdójútì ni àti ìbanilórúkọjẹ́ ni. a sì tún máa padà wá ṣe program lẹ́ẹ̀kan sí i. Hmm. torí nígbà tá à ń pọ́n wọn lébọ̀ wọ́n ń bara wọn jẹ́ níta. Hmm. pẹ̀lú ariwo táwọn ọmọ Yorùbá ń pa hmm. pẹ̀lú kátàwọn ọmọ Fúlàní ṣe fún wa ẹ tún wá já ẹ láyà láyà ẹ ń gbé ẹ ṣé ṣé ṣé olórí burúkú gbogbo àwọn bàtà ni. ẹ má ẹ̀ka ẹ má ẹ̀ka sọ yẹn ẹ mọ̀ pẹ́yìn lẹ́yìn pè wọlé ọmọ àpègbòho nísìn ẹ má ẹ̀ka sọ yẹn níbí. ẹ lè ṣọ́ ọ́díò jáde ẹ bá ti ṣọ́ ọ́díò yẹn àá bá yín circulator. ṣé kan tí ò bá ní ṣé kan tó ń dùn yẹn nínú ni ṣé kan tó ń dún yẹn nínú ni hmm. àwọn tó ń pa wádẹ tó wá ń gbé wọn wá kí tó máa jọba lé wọn. ó mú development wá sí Ìjẹ̀bú Òde kí ló wá ń bí gbogbo wa nú. development wo ló mú wá tó ń pa wá development wo ló mú wá tó ń pa tí hmm. development. ẹ̀bí àtòrí pé àìtí fi wọ́n jọba nísìn tá ti fi wọ́n jọba tá ti fi wọ́n joyè bóyá wọ̀ ní máa kó màálù wá pa wá sínú gbogbo kó kankan mọ́ mo kàn ń béèrè mọ́ ọmọ ní o ṣe hmm. rí àti mọ ibi tí gbogbo wọn lọ báyìí mhm. olóṣèlú ni wọn àbí wàhálà wọn máa kẹtàn sáré tó bá yá. Ah, ó ti tán ẹ ó dà. wọn ṣe rí hmm. injury to one is injury to all. okay ó dà. ìjẹ̀bú ilẹ̀ yorùbá ni hmm. àwa là ní dákẹ́ fún wọn wàá nìdí láti dìde báyìí àwa là ní dákẹ́ àtàwọn tó ń jẹ àtàwọn àfọwọ́bàjẹ́ nǹkan kan ní gbogbo wọn àwa la máa sọ pé àfẹ́ kìíní òun tó ṣe yẹn òun tó ṣe yẹn ó máa ń wọn nínú ológun Ọlọ́run. ẹ ṣe gan ni thank you so much ẹ má bínú pa nǹkan yín ló jẹ́rìí pé ọdún tó rán ọmọ wá sálẹ̀ pé èmi ló ń dúró dè adè láti end the program tèmi náà bá fẹ́ jẹun torí ó yẹ kí n ti jẹun nísìn náà ẹ já gba kọ́ọ̀lù méjì tó kù ìyá wa kíkẹ́ yẹ́yẹ́ gbóhùn sókè ọ̀dà ó dà pé kò kàn náà dọ́dọ̀ yín ọ̀dà ó yá gbóhùn sókè ní kíákíá two minutes. Ah! ètò náà nìyẹn o. ẹ rí àwọn ọba wa. wọ́n ti gbogbo owó tó fi bàbá yẹn jẹ kì í ṣojú lásán. wọ́n ní gbọ́ba wọ́n ní gbọ́ba níyì ni wọ́n ní sixty four years wọ́n fẹ́ni kọ́kọ́ jẹ́ bẹ́ẹ̀ òun náà ló fẹ́nu ara ẹ̀ sọ ó ní sixty four years òun lòun máa kọ́kọ́ jẹ́ number one fúlàní tóun máa jẹ́ nílẹ̀ yorùbá ó ní ká báwọn dúpẹ́ lọ́wọ́ bá wa àwùjalẹ̀. wọ́n ti gbowó ni kò ṣojú lásán bàbá tinubu dẹ̀ mọ̀ nípa ẹ̀. nínú ọba wa wọ́n kú lónìí ọba wa ó kú lónìí. ọba ẹ̀ wo ni ẹ. ọba kùwé ti kú lónìí ó dà àbá yín kẹ́dùn lọ́hùn. everybody ti lọlé tí wọ́n ti ní ká kúrò ní mọ̀ everybody máa lọlé. pọ̀ bá ti kú àìṣe gan fún breaking news yẹn mọ̀ páàdé àìta ṣe ní Koiki media media káàkiri nìyẹn correspondent wa ní Kuwait wọ́n náà bá àwọn kú ní Kuwait wọ́n ti ní kó everybody máa lọlé nígbà tí ọba tiwa ikú bàbá yèyé wa jà kí ló ṣẹlẹ̀ nígbà yẹn olúkàlùkù. àwọn ọba wa àwọn hmm. tẹ̀lé wọ́n ṣojú lásán wọ́n ní àwọn fúlàní àbí jùjú ni ẹ̀gbọ́n mi kan ń bẹ̀ wọ́n we should not blame the Fulani o oh, they have used big juju o oh, and big money to turn this our brain now o. Oh. èmi kò fẹ́ sọ àwọn ọba ta ní ní Ọ̀ṣun state ọba eh. try nonsense ah, eh, àwọn mọ̀sún àwọn mọ̀sún tí ń bínú ṣe àwa làwa gba nọ́nsẹ̀nsì báyìí ẹ̀ ń ta sí mi nìyẹn ìyá mi o ah, ẹ ti ń ta sáwọn ọmọ ìjẹ̀bú nìyẹn ẹ̀yin ọmọ ìjẹ̀bú ọmọ ti ń ta sí mi báyìí kẹ́ ẹ̀. ẹ má fi fúlàní eh? ẹ má fi ẹ má fi fúlàní jọba àwọn òfẹ́. ní gbogbo láàárọ̀ gọ́ǹkankan àwọn bàbá mi kan wà ń bẹ̀ ó dà. àwọn òfẹ́ àwọn òfẹ́ fúlàní wọn. àwọn ọmọ ìjẹ̀bú òde o ìjẹ̀bú fìdípọ̀tẹ̀ ìjẹ̀bú Mùṣín gbogbo àwọn ìjẹ̀bú sísá mi ti sọ pé ká má fi rí nọ́nsẹ̀nsì tó ń ṣẹlẹ̀ níbẹ̀ yẹn ká má gbé wá sọ̀ṣun ó dà ẹ ṣe gan ni ẹ ṣe n tẹ̀sán ní ti pé èyí tí ọba kan kú lọ́dọ̀ yín báyìí èyí tí ń lọ́lé báyìí wọ́n ti ní kí olúkà kó máa lọ́lé. ọba wa ìjọ làwọn náà máa ṣe irú ẹ̀ débi pé irú ìgbà tí ikú bàbá yèyé dá tó lọ tọ́wọ́ ajá. gbogbo arab country sì ti gbogbo náà tí wọ́n máa gbọ́ dé. nígbà tí ikú bàbá yèyé máa dákẹ́ àmà rírú nǹkan bẹ́ẹ̀ irú nǹkan tẹ̀ ń sọ yìí wọ́n máa ní káwọn èèyàn máa lọ́lé láti shopping. gbogbo arab country everybody ní lọ fi iṣẹ́ bó ṣe máa ṣe nìyẹn everybody ní arab country wọn ní jáde wọn ní lọ fi iṣẹ́. ó dà wọ́n declare holiday. wọ́n máa declare torí àsìkò. nàìjíríà máa fi ìlú àwọn oṣù ẹgbẹ́ máa fi wé àwọn ìlú tó. ọ̀dà ìlú àwọn oṣù èyí. nàìjíríà ń eh, eh, ṣèlú náà. nàìjíríà kì í ṣèlú. ẹ ṣe gan gbọ̀yà wa ọ̀dà ẹ ṣe gan ni thank you so much wọ́n mọ ọkọ̀ náà la máa gbà àwa parí ètò náà torí pé kí ni I gotta go now ẹ má bínú I just go a ti ń padà bọ̀ eré ètò yìí náà la ṣe máa sọ̀rọ̀ lé lórí ẹgbẹ́ òsókè àwọn yìí ni ẹ máa bá wa sọ̀rọ̀ gbẹ̀yìn kó tó di pa máa parí ètò yìí à ń gbọ́ yín sáà iṣẹ́ bọ́dà kó ìgbé àwa àjọ ń ṣe náà ni. àwọn hmm. àfiṣẹ́tà àwọn iṣẹ́ náà lè ṣe náà ó ń wọ̀ wá létí gan gidi gan létí gan ní nàìjíríà. ẹ ṣe gan ni sà. àbá wọn ò bọ̀ ọ̀rọ̀ yìí gan gidi. Hmm. ṣẹ́rí ti ọba ìjẹ̀bú tán fi malamu ẹrù fa boko haram boko haram sponsor ẹ máa fi boko haram sponsor sí hmm. boko haram sponsor. Eh, ó dà pé ó ti pẹ́ǹsì mi rò pé eh, kò sí bí àwọn aráàlú ṣe lè disturb ọkọ máa fi jẹun. Mm. ṣùgbọ́n ti lè withdraw title yẹn wọ́n lè withdraw àwọn aráàlú lè withdraw title yẹn padà tó bá kóra wọn jáde wọ́n lè withdraw title yẹn padà tó bá kóra wọn jáde àti pé eléyìí gangan tó máa ń dùn mí ọ́ di tí mo bá ń pè yín tí mo máa ń sọ̀rọ̀ gangan gangan m1 yẹn gbà ó la máa ka owó ẹ̀ torí mo mọ̀ gbà pé kò sígbà mm. tí ò ní end sí m1 eh, ìgbà ó lábẹ́ sí máa máa da owó ẹ̀ eh, twenty one ti bẹ̀rẹ̀ seven years ni ó ti bẹ̀rẹ̀ àwòrán seven years ti bẹ̀rẹ̀ so seven years yẹn ti ń súnmọ́. bàbá kító gbọ́dọ̀ jáde wọ́n gbọ́dọ̀ fún wa ní structure ibi tí ìgbàwójọ rẹpẹtẹ máa jókòó sí bàbá yẹn gbọ́dọ̀ tètè fún wa níbi tí ojú kan tó wù máa wà débi pé a lè ní ìwúlò gidi ìnù tá a bá bẹ̀rẹ̀ sí ń da náà láti sùn títí di another six years alẹ́ kúkú mọ̀ pé stop over yẹn because Tinubu máa rí ìgà wọlé ní after twenty thirty eh, twenty seven kò ìṣèlérò kan ó máa rí ìgà wọlé but by the time ló bá máa fẹ́ máa dé twenty twenty seven yẹn ká má tù wá kábàámọ̀ sa mm, ní six years láti fi máa dáwó yẹn eh, right kò ń ṣe ọdọ kó ìkìlẹ̀ máa dá sí o bàbá kí tó ìgbọ́dọ̀ jáde wọ́n gbọ́dọ̀ fún wa ní structure structure tó strong ká máa máa dáwó yẹn sí eh, eh, ká bẹ̀rẹ̀ sí ń dá nísìn mm. torí by twenty thirty twenty thirty yẹn a gbọ́dọ̀ ti máa rí fìrífìrí pé because Tinubu ọmọ lójú ọdẹ kò ní break Nàìjíríà ẹ má yàtọ̀ àwọn ẹ bọ̀ òun ò ní break nàìjíríà ẹ̀ kò ní break ah, nàìjíríà eh, ẹ̀ eh, kò ní break nàìjíríà hmm. eh. kódà ẹ ṣe gan ni bàbá mi thank you so much. àwa mọ̀ pé àwa kankan yóò bá hmm. ọkọ̀ ọkọ̀ yóò bá nation ló kàn báyìí. kódà kódà ẹ ṣe gan ni thank you so much ẹ ṣe gan ni ẹ má bínú torí àsìkò a sì máa padà wá mo gbọ́dọ̀ end program yìí nísìn torí mo ti hold inú ilé mo sọ fún ọ pé àtẹ máa tètè bẹ̀rẹ̀ báyìí so Ìgbòho bá wa gbóhùn sókè hmm, ká tó máa lọ the love is too much yẹ kọ́ mọ̀ yẹ kọ́ mọ̀ eh, and on that note mo kí ọmọdé mo kí àgbàlagbà ẹ má wàá gbàgbé eh, gbogbo àwọn support ẹ̀ ń fáwa ẹ̀ náà òun náà ló ń jẹ́ káwa náà máa ṣe kí ni káwa máa tẹ̀síwájú ẹ̀ máa ẹ̀ kó dúró ẹni tó sì ní lọ́kàn pé Koiki Christmas yẹn ó ti ń súnmọ́ ẹ mo fẹ́ fún ẹ ní kankan ẹ má gbàgbé ẹ tí ó lè gbàgbé ni o ẹ hàn pé gbogbo náà rẹ̀ ń ṣàánú àwọn èèyàn nílé ẹ rántí kẹ́ ṣàánú àwa náà ẹ máa jẹ́ kó dìgbà tá a máa sọ pé ẹ ó rẹ o ẹ fún wa lówó mo mú bàbá wa kan lánàá kọ́lọ́ bá ń kẹ́ bàbá yẹn oríṣiríṣi program ló máa ń ṣe táwọn èèyàn máa ń dáwó síbẹ̀ ẹ̀ ẹ̀ dá sí bíbà yìí náà ẹ̀ bẹ́ẹ̀ ṣe ń da fáwọn èèyàn nílé ẹ̀ dá sí bíbà yìí náà ẹ̀ má gbàgbé ẹ béèrè account number ẹ béèrè ibi tá a lè send nǹkan sí ẹ̀gbọ́n mi náà ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi àdúpẹ́ lọ́wọ́ yín èmi ọmọ yín náà ni ẹ jẹ́ kí n wá lọ gbọ́ gbẹ̀dú gbẹ̀dú náà máa ṣí phone line èmi fi lọ jókòó gbọ́ gbẹ̀dú òun náà máa ṣí phone line gbogbo ọ̀rọ̀ lẹ́lẹ̀ sọ níbẹ̀ gbẹ̀dú wakabat in another ten minutes èmi náà lọ jókòó síbẹ̀ ẹ̀ mo rí ìyá mi torí pé mo mọ̀ pé ó ṣeé ṣe pé àwọn ṣẹ̀ sùn láàárọ̀ yìí ni nígbà táwọn máa fi jí wọ́n máa jókòó wá ṣẹ̀ program yìí full back to back mo kí ọmọdé mo kí àgbàlagbà lẹ́ẹ̀kan sí orí olókun kí ló ṣẹlẹ̀ sí ní London information yẹn ọlọ́pàá ti fún mi èmi á máa ṣàlàyé fún yín ẹ jẹ́ n kọ́kọ́ deliver fáwọn tí mo fi send message yẹn sí náà orí olókun our beautiful sculpture mo béèrè lọ́wọ́ ọlọ́pàá ọlọ́pàá ti dá mi lóhùn wọ́n ní Mr. Koiki in tó ń béèrè yẹn ó le kẹ̀mùkẹ̀mù ó le kàtìkàtì àmọ́ àmọ́ àgbọ̀ ìtókù mo kí ọmọdé mo kí àgbàlagbà mo kí ẹgbẹ̀rin lórí mixlr and all the platforms ẹ̀yin tẹ́ máa tún wò ẹ̀yin ọmọ ìjẹ̀bú òde àparapọ̀ oríṣiríṣi ẹgbẹ́ bí ẹ̀ bá wa kọ lẹ́tà sí bàbá wa àwùjalè pé ntọ́ṣe yẹn àwọn èèyàn ń béèrè béèrè pé ó ṣe jẹ́ Boko Haram El-Rufai lẹ fún ní Gbọ́baníyì òun náà lélẹ̀ terrorist nìyẹn ọba tiwọ̀ kì í ṣe terrorist ọba wa lélẹ̀ terrorist nìyẹn terrorist ni eléyìí méjèèjì yìí ẹ aṣíwájú bọ́lá tinubu ó ń kùn sọba létí ẹ bá ń fi ẹrù fa ẹ bá ń fi jẹ gbọba níyì and on that note have a very good afternoon ọláyọmí kóìkì ìdábà sọ tó bá ṣẹ̀yìn àgbàlagbà ẹ má fi ṣèbínú ẹ wọn ẹ náà lẹni kò sí bí ọmọdé ṣe máa sọ̀rọ̀ ẹ ò ti yé yín ẹ máa pe Ìgbòho pé ààbò ọba níbí o torí ẹ̀yin kan nígbà yìí tá a bá máa fi di one hour nísìn olóyè wa pè mí nísìn pé eh, coordinator kí ló tún ṣẹlẹ̀ nǹkan kan ṣẹlẹ̀ ọ̀ ń pè mí náà ni ẹ má pè gbowó ẹ fi gbowó lẹ̀ pẹ̀lú fámìlì ẹ̀ níbi tó wà kó máa ṣe fàájì lọ ọláyọmí kóìkì kóìkì media èèyàn kan ní nàìjíríà is dead ó ti kú tipẹ́ àwọn kan ló fẹ́ revive ẹ̀ àwa dẹ̀ máa yọ oxygen tó wà lára ẹ̀ tí kò ní wá revive bye for now. orílẹ̀-èdè àgbéga àgbéga àgbéga ìgbàgbọ́ bàtì bẹ̀rù kàṣìṣe kàṣìṣe kàṣìṣe ìṣọ̀kan àtọ̀ ní kẹjẹ́ ẹ jẹ́ ká tẹ̀síwájú fọ̀gbọ̀ yẹlẹ àtọ̀hún ọmọ dúdú wà bọ́ ipò ìwọ ni ìmọ́lẹ̀. Ògo Adúláwọ̀. Àwa ni àwa ni ìmọ́lẹ̀ Ògo Adúláwọ̀. Thank you so much. Bye for now.